عليه وسلم إليه بإذنه وجل وشرف بمثله ما كنت شرعي سوى مهلك القدوم هذا الله سبحانه وتعالى في مشاعر مع المواليد الذنوب هذا الله سبحانه وتعالى في مشاعره بأذكر من الصحيح يدعو إلى القيامة الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آه- وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نجلس يا جوكي ní oṣù Zulqa'da ìjìrà fourteen forty seven tó ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin míládì two thousand and twenty six ní ọ̀sán ńlá ìlú Ìbàdàn àtẹ̀síwájú láti fi ta bálà yìí dé الإذن بالقتال وفرض الفرائض التي لم تفرض من قبل نبي وقال لها إخوة إخوة كل والدة وتفقة إذا كما الجامي كما الجامي àwọn ọ̀tá wa lógun torí pé àwọn ti pẹ́ tí wọ́n ti ń jà wá lógun ó ti pẹ́ láti gbégi dínà lọ síwájú ẹ̀sìn Islam ó ti pẹ́ tọ́tí sẹ̀mí àwọn mùsùlùmí lọ́sẹ̀ àti ṣíṣe àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn lọ́ràn èèyàn eléyìí tó lu àwùjọ ìṣe lọ́ràn èèyàn tẹ́lẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ṣe hijira lọ sí Al-Madina báyìí. sì máa ń pé ogun eléyìí táwọn mùsùlùmí tí wọ́n ń ja ọ̀tá wọn nígbà tí wọ́n á Mẹ́kà tó náà ní ká mú ẹ̀rí tó múnádóko wá ká sì ṣàlàyé eléyìí tó yé yéké nípa ohun tá a máa ké táwọn kèfèrí létí nínú al ẹ̀rí tó múnádóko àti àlàyé eléyìí tó hàn dọ́gba eléyìí tó hàn dọ́gba látàrí alukur'an táǹbà ń ké sáwọn kèfèrí létí iná eléyìí ni ogun táwọn mùsùlùmí ń jà mẹ́ta ṣùgbọ́n kájà kágbé ìdá kágbé àdá kágbé ọfà kámú àfàjá kálá dojúkọ ọ̀tá wa láti jà òṣèré rẹ̀ ní mẹ́kà Allah azza wa jal ọ̀pọ̀ àwọn mùsùlùmí láṣẹ pẹ̀lú kí wọ́n máa darú ìjà yìí ní mẹ́kà ìgbà tó lù wá fi pa wọ́n láṣẹ ní mẹ́kà wọn náà kí wọ́n máa ṣàmójúkúrò wọ́n sì máa pọ̀yìn sáwọn aláìmọ̀ká wọ́n máa ṣe sùúrù lórí ìnínilára wọn ọmọ safarada lórí gbogbo ìfúnlẹ̀ mání pínpín lọ́lọ́ ẹlẹ́dàá wa tó ṣe fi yé wa nígbà táwọn mùsùlùmí wà ní mọ́tà yẹn pé ìgbà káṣe sùúrù àmúmára àti àfaradà òun náà lẹ wáyé o àwọn olùmọ̀ wọ́n ní gbogbo àwọn àyà tó lọ ẹlẹ́dàá ti ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an pẹ̀lú pé ẹ ṣàmójúkúrò ẹ kọ̀yìn sáwọn ọ̀sẹ̀bọ àwọn àyà tó sọ fún wa ká máa jagun báyìí ó ti pa gbogbo wọn rẹ́ ẹ̀yìn gbàtà dé alimẹ́dínà wọ́n pa fífi wọ́n ti sẹ́sẹ́ wà ó wọ́n pa wọn rẹ́ ṣùgbọ́n kíké wọn yóò sì máa bẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'an títí dídọ́ gbẹ̀ndà òkèèyàn. Bàtà nàbì sallallahu alaihi wasallam tó ṣe hijira wá sí Al-Madina tó wá dẹni tó wà níbi tí ààbò tó péye ó ti ń bẹ fún àtàwọn ẹni tí wọ́n ti jọ wá pẹ̀lú ẹ̀ tó sì ti dẹni tó ní àwọn ọmọ yóò jójó tí wọn kì í ṣe kèké ó sì ti tatara bẹ̀bẹ̀ tó ní àwọn alátìlẹ́yìn àwọn alátìlẹ́yìn òdodo olú ẹlẹ́dàá wa wá ṣe ní ọ̀ràn ẹ̀yàn báyìí ọ̀pọ̀ àwọn láṣẹ pé kí wọ́n máa jagun torí ẹ̀ eléyìí ni bí ogun ti ṣe dé tó di nǹkan táwọn mùsùlùmí ń jà tí wọn bá wò dáadáa ó rí pé ọgbọ́n tó dópin pin ń bẹ nínú gbólúwa ní sèse okun lọ́ràn ẹ̀ lágbára ní mẹ́kà wọ́n fúnlẹ̀ máa yẹ pínpín ni ẹnìkan kan ò tí ẹ̀ sẹ́rú tó lè jáde wá síta gbangba tó fọwọ́ sọ̀yà pé mùsùlùmí lò ń bọ̀ síbọ̀ sí pọ́ jáde síta ọwọ́ àpòǹtẹ̀sọ̀lẹ́ gbogbo nǹkan ilé ọ̀rọ̀ rùn ní mẹ́tíkà nílùú tí ẹ̀ ló ń ka àwọn mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ sẹ́kù lórí ẹ̀kọ́ àti àyíkàkọ́ àwọn mùsùlùmí kéré púpọ̀ tó bá jẹ́ pé láti gbà lólu ẹlẹ́dàá tí wàá sọ pé ẹ fi jà pẹ́ẹ́ta ẹ bá wọn wọ̀ yá jà gbogbo tó bá gbà ní ẹjọ́ fún yọ dàbí ìgbà tí olú ẹlẹ́dàá ọba ní sí ọ̀nà dáàbì máa ṣe kó para wa láì nítumọ̀ torí olúwa òsè kájà òsè lófin ní mẹ́tíà nítorí pọ́n náà ló sọ́kọ́ ọ̀la sọ́lọ́kọ́ bí ayé ikùn ilẹ̀ sí àdókà ẹ má fọ ara yín síra yín lọ sí ti pa ọ́ torí pé àwọn ará mẹ́tíà nílùú wọn sí mélòó yín lẹ́jọ́ máa jà bíbẹ́ yìí náà rántí pàtó ló akọ́ sí jihad tó ṣe lófin ó ní kí mùsùlùmí kan kọ́ máa dojú kọ kékeré mẹ́wàá bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ olùwà ṣèjì ẹ̀kọ́ oníkọ́ máa jẹ́ mùsùlùmí kan kọ́ máa dojú kọ kékeré méjì tó bá jẹ́ pé wọ́n ti ṣe wà tí wọn ò tó nǹkan kan ní mọ́tà ni ọlọ́hu bá wá ní kọ́fíìsì àpẹ́ẹ́ta pẹ̀lú àwọn ará mọ́tà tí kò ní fẹ́ jọ bíi pé wọ́n ní kí mùsùlùmí kan kọ́ máa dojú kọ. ìgbà àwọn kẹfẹ níbí báwo lèèyàn kẹsì fẹẹ dojú pé èèyàn gba tó tó di pé òun múra òun múra àjà wọn ti pa wọn ti kún wọn ti gé wẹlẹwẹlẹ olú ẹlẹdàá kò séló kò séló fi fún wa ní mákà ti lé kápẹ́ lẹ́yìn ìgbà tó mú wá sí àlùmọdéènà mọdéènà ti dèlú islam ó ti dèlú tó ń pèsè ààbò àti ìsọ fáwọn mùsùlùmí àwọn ọmọ ìyá ti pọ̀ ní àlùmọdéènà àwọn ọmọ yóò dodo tí wọn kì í tètè ké àwọn kì í ti ọmọ ìyá apẹ̀yìndàtọ̀ ojú ọ̀sẹ̀ yìí tó jẹ́ pé àwọn ẹni tó pẹ̀yìndàtọ̀ tó ọ̀pọ̀ àkọsí nígbà tó di orí òtó wọn ọ̀tọ̀ ní ète eléyìí táwọn máa pa lórí rẹ̀ Al-Madina ó ti di ìlú táwọn aláràṣẹ wà àwọn aláràṣẹ lódodo àwọn tí kì í da àwọn tí kì í da àwọn tí kì í tán àwọn tí máa tí ó tìyàn ti gbé ní gbogbo ìgbà ẹ̀yìn eléyìí lólu àwa ṣe jihad lóṣèlú nítorí pé ẹ̀kọ́ ń bẹ́ńbẹ́ fáwa náà gbogbo ẹnikẹ́ni nínú wa kọjá ẹni tó ṣe é gbé gbogbo nǹkan tó máa ń pèpè lọ sídi rẹ nínú ẹ̀kọ́ ẹ̀sìn islam tọmọ ìpèpè rẹ lọ sídi ẹ̀sìn islam yóò dá sí wípé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi ṣe nítorí tí ẹ bá ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi ṣe ẹ sọ pé gbogbo tí ọba gbà lẹjọ fún nítorí dájú òun náà ní pé ìpèpè yín ẹ̀mí rẹ̀ ò ní gùn ìpèpè yín ẹ̀mí rẹ̀ ò ní gùn ẹ ń pèrè wípé gbogbo àwọn èèyàn fẹ́ dìjọ kóra nídòkó ẹfẹ́ máa jọ pèpèpè wọn ò ní kè pàyíká torí ẹ ló ṣe jẹ́ pé ká ṣe sùúrù ká tàtàrà gbólóhà ti ṣe ṣe fáànàbí sallallahu alaihi wa sallam àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ ká tàtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ sùúrù ìṣèpẹ̀lẹ́ sùúrù ìṣèpẹ̀lẹ́ ẹ̀rí pé gbogbo ẹni tí ò gbọ́ lónìí ó lè padà bọ́ lọ́la gbogbo ẹni tó já látakò yín ó lè padà dá láti lẹ́yìn lọ́la gbogbo ẹni tí ò fẹ́ kí pèpè tẹ́ ń pèpè kó rí ìdímúlẹ̀ ó lè jẹ́ kó ní ọmọ nára ní ọmọ náwó láti mú ìdímúlẹ̀ gbogbo eléyìí ọ̀dà tó ṣòro fún àwọn ọ̀pá ìdánwò torí ẹ̀ ẹ wá já àwọn ọmọ ní gánragánra ẹ já àwọn ọmọ ní wánawánà tó ṣe pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ti lọ́ọ́ máa ríra wọn ní rírè tàwọn sọ́jà ó tún máa kọ́ àti lo ìbọn àti lo àdá àti lo ọfà lórí kíni lórí kíni dálẹ́ fẹ́ bàjẹ́ sani jọ di apẹni lójú ọdẹ apààyàn nígbà tí wọn bá gbé ìbọn lọ́wọ́ ìbọn sakabula wọn á dúró níwájú ẹni tó gbé ìbọn kò jó gbẹ́jọ́ lọ́wọ́ ó rí kí wọn tó pààyàn kan wọn ti parú rẹ̀ gbẹ̀rún bẹ́ẹ̀ ni lẹ́yìn náà ẹni tó lọ dojú kọ tó ń tẹ bùkátà bọ̀ gan kò bùkátà bọ̀ òkè lókè tẹ́yẹ̀ ń fọ̀n lọ́wọ́ lọ́dún àti bẹ́ẹ̀ ló ti máa fáwọn àkàrà olóró sí èèyàn máa kú dànù òpó náà wọ́n sọ pé àwọn ti jihad jihad rè o nísìn nínú bí nàìjíríà ti ṣe wà ta ló di ọlọ́kọ̀ kòtò lọ sí ìdíyẹ ti fìlà ta ló di ọlọ́ kò sẹ́nì kankan tó di ọlọ́ má tanra rẹ jẹ má gbin àwọn èrò orí àṣetán wọn gbé sórí rẹ kọta kára rẹ wọn hu àṣetán ibikíbi nàìjíríà tó fi délẹ̀ yìí bọ̀ kò sẹ́ni tó di ọlọ́pàá òkùnkùn lọ sí ìdẹ́sì islam wọn lọ́wọ́ kù sí lọ́wọ́ ó dẹ̀rù ilé ilé ẹsẹ bíi ila sabili rabbika bilhikmati wal maw'izati alhasana wajadilhum billati hiya ahsan. nígbà tí ọba ti máa bá òun ló ti fẹ́ pèpè lọ sí yẹn tó ń fi pèpè bó ti ṣe tó àti bó ti ṣe yẹ قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ثم تنتوجون تدى تدى وفي مقام قيل ونيوي أتيما إليه تسكت دنجاجيا nke pè àwọn èèyàn o sì jẹ́ni tí ń kájú ọ̀dọ́ níwàwọ̀ ara ọ̀pọ̀lọpọ̀ wà tó ẹ fún ọmọ pèpè lọ síbi ẹsẹ̀ tẹ́pẹ́ èsì ìpèpè lọ wọn kò ní í hàn lójú ayé wọn ẹ̀yin kú wọn ní ọ̀tọ̀ hàn ní dùn wọn ládàá pápá jùlọ lọ qul hadhihi sabili ìbùkátà láti kájú ìsìbùkátà láti máa wò ó pé ìpèpè mi ọ̀lápá nítorí pé lílápá àti àìlápá ọwọ́ Allah ọ̀lọ́wà lẹ́yìn náà a kì í fi ọ̀pọ̀ èrò tó bá ń tẹ̀lé ẹni tí ń pèpè àbí tó máa ń gbọ́rọ̀ ẹni tí ń pèpè a kì í fi ṣe òṣùwọ̀n láti máa báwo ni ìpèpè rẹ̀ ti ṣe lápá sí. Si nítorí pé nǹkan táwọn kan bẹ ọ̀wọ́ òun náà ní kí gbogbo ń dáǹsì ọ̀tẹ̀ ọgbà. bá a ti mọ̀ pé àná fi mi ọ̀wà lọ́jọ́ gbẹ̀ngà gbéyàmù pẹ̀lú àwọn èèyàn wọ́n wẹ́rẹ́ láàrin mẹ́ta sí mẹ́wàá àná fi mi ọ̀wà ọkùnrin kan tàbí méjì àná mi ọ̀wà ẹnìkan kan ò tiẹ̀ tẹ̀lé sáà sọ pé àwọn ànábì wọn àríṣẹ́ tó wá fi rán wọn ṣe ni wàláhì wọn rí sí wàláhì wọn rí sí torí pé nítorí wọn fẹ́ mú yìí ti pé kí gbogbo yẹn gbàgbọ́ nítorí pé tó bá wù pé kí gbogbo wọn gbàgbọ́ gbogbo kàkà kẹ́nìkan kan làbù ìnáma àmúróhó ìdá ọ̀rọ̀ dàṣẹ́yà ẹ̀yẹ̀kú lọ́lọ́hùn fún ìfẹ̀yọ̀ tó ti wọn máa dùn ọ́ ó fi ìgbà tó bá dẹ́ni sí ọba fẹ́rẹ́ẹ̀sì ó sì wù pé kẹ́sì ọ́ tàkà yóò máa dùn fún àwọn kèfèrí ṣe pọ̀ tó báyìí àwọn kèfèrí wọn ṣe pọ̀ tó báyìí wọ́n tún rí wọn náà wọn náà ti bá wọn lọ yóò máa bọ̀ ọlọ́kàn jẹ ṣùgbọ́n nǹkan tó lu wá nílò lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń pé kèsì bí ẹ̀sìn kì í ṣe pé èèyàn mélòó lọ gba islam gbọ́wọ́ yín lóòótọ́ o sẹ́nìkan bá gba islam gbọ́wọ́ rẹ̀ kò rẹ̀ lánàá la ẹ̀yà sí ẹ̀kọ́ òṣìkà rọ́jòlẹ̀ nù àkílẹ̀ ọ̀yẹ̀rọ̀ ìlẹ́kẹ̀ mi lọ́mọdé náà tó lu wá bá tàtàrà rẹ̀ tó bá pèèyàn kan mà ní ó lóore fún ọdún rà fún mi kópakópa tó wọ́n jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á rí i pé ó ṣe é ṣe kí wọ́n gba ìsìláàmù gbọ́wọ́ rẹ̀ ó ṣe é ṣe kí wọ́n gba ìsìláàmù gbọ́wọ́ rẹ̀ sókè nítorí wàá nílò pẹ̀lú dáwà sẹ́yìn tẹ́ ń bá ń pèpè lọ sí díẹ̀ tẹ̀sí ní jó ní wàǹwàrà tẹ̀sí ní jẹ́ni tí ó fi wọ́n ran wọ́n ran gánragánra bá nǹkan tẹ̀ ń ṣe jẹ́ òun lọ gbọ́ yìí pé rọ́sọ́lẹ́ni مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما قلوا أني أرى وأنا سوا وأنت أقول نيرودون وأنت جاولو هاني لشي أقول نيرودون فأني تقبى تقبى قلوا كيلو هاني لشي فأني تقتاتي في تقبى تقبى تقبى تقبى تقبى تقبى تقبى تقبى تقبى kọ́mọ́bà sí àwíjàre kan kókó nù kọ́mọ́bà sí àwáwí kan àwíjàre kan fẹ́nìkan lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn lẹ́yìn tó lu aṣọ ráwọn àránṣẹ́ kókó nǹkan tá a fẹ́ mú jáde nínú pàṣẹ ránṣẹ́ ẹ̀yin ló wá kù sí lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí pàápàá jùlọ ẹ̀yin tẹ kọ́ kí ó kí ẹ máa ké tátátá kí ẹ jẹ́ ká láyé ẹ̀sìn Islam kó dé sí gbogbo mùtúmùwà yìí ṣe pé kí ni kí a rí dájú pé wọ́n gbàgbọ́ kò sí lọ́wọ́ yìí olóhùn sí bẹ́ẹ̀ kan fáànà mi innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwọ ò lè fọ̀nà mẹ́ni tó bá wọ̀ Allahu ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ eléyìí tó túmọ̀ sí pé tiwa ni káwọ̀ kalẹ̀ lọ́nà sẹ́nìkan ò ní sọ pé ah eya ìgbọ́n pa rẹ̀ ni ọ̀gbọ́n pa rẹ̀ kókó nǹkan ta fẹ́ mú ẹni tó wá gbọ́tọ́ gbà ó ń ẹni tó gbọ́ tó kọ̀ láti gbà òun ni wàhálà bá nítorí pé òní dé ń dàgbé ìdàgbé àwọn kan sọ pé tó bá yẹ pé mi náà bá gbọ́ ni kí ni ó mú mi má gbàgbọ́ má ṣe ti kọ́ mo fẹ́ sórí ibú àhà o ti gbọ́ kí ló mú ọ má gbà lóṣù torí ẹ̀ tí wọ́n bá ti mọ̀ báwọn ọ̀hún ẹni jẹ́ ẹni tó ti pọ́n mọ́ á gbé ìpèpè rẹ ká pé bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà nǹkan mi ti wọ bẹ̀rù torí ẹ lórílẹ̀‐èdè wa yìí alihamudulilá kò sẹ́ni tó di ọlọ́wọ́ láti pèpè lọ sí gẹ̀ẹ́sì àgbọ́yé tó ní eléyìí tó lálàáfíà kò sẹ́ni tó ní kọ́ ọmọ pèpè lọ sí gẹ̀ẹ́ ẹni tí ń pèpè lọ sí gẹ̀ẹ́ àgbọ́yé tó ọ̀gá ìgbàgbọ́ jákujáku ojú ọ̀nà rádaràda àwọn náà ń pè sí wọn kò tó di wọn lọ tálọ́ fẹ́ di wọn lọ wọ́n tó fẹ́ pèpè lọ sí lè ń tọ́ da ta di ọlọ́wọ́ wọn ni kọ́ ọkàn kí fà gbó rẹ tó da ẹni tó bá wo olúwa pé kọ́ mọ̀nà yọ mọ̀nà tẹ́lẹ̀ náà tí ọba fi wọ́n òbúkátà rẹ gbogbo eléyìí yóò jẹ́ kí á yìí pé wọn wá ní débi pé àsìkò ti tó ìjàmbá kò sí. kọ́dà òmìnira àti pèpè lọ sí jẹ́sì eléyìí tó wà ní nàìjíríà kò sí lọ́pọ̀lọpọ̀ lu ayé. níta àwọn mùsùlùmí ta ló jẹ́ ọlọ́nà kò pèpè lọ sí ìsìlá kọ́dà àwọn tí èsè mùsùlùmí tó jẹ́ kéfì. wọ́n ń ṣe gan lọ́nà tó yẹ pé wọ́n tún fi ń fa ìyọnu fáwọn èèyàn. wọn ò jẹ́ káwọn èèyàn gbèlú lálàáfíà kò jẹ́ káwọn èèyàn rẹ̀ dọ̀tí lórí òróǹro ló kọ́ pa àwọn náà ń pèpè lọ sí ẹ̀sìn àwọn irú òmìnira kò síbòmí láyé ètò tó máa sì pé ká sọlù ká jàǹfààní rẹ̀ ká má bàjẹ́ ní ìgbà tí Ànábì sallallahu ń tọ́ Mẹ́kà ta lẹni tó láyà tó lè kàn jáde sí àwọn kèfèrí kó ní ọkàn fẹ́ kí alukurani sí ilé láì sàlàyé rẹ̀ ọkàn fẹ́ ké sí ilé nítorí pé lárúbáwá tó ṣe pé wọ́n gbọ́ èdè dọ́gba ni wọ́n tó bá ń kí alukurani yẹn sí wọn létí tó bá ń ṣe ń gbọ́ ní ọmọ yé wọn kò bùkátà àlàyé táwọn á ní ọlọ́kè sí wọn létí wọ́n àkọsí sọ́rọ́ tó fà á ta ló lè dáhùn tí ì bá ṣe pé ọba ti rọra rẹ kó jìyà lónìí kò sẹ́ni tó lè dàn o abdullahi bin mas'ud radiyallahu anhu bẹ́ẹ̀ náà nábì lọ́gùn rẹ̀ tẹ́lẹ̀ ní ìlọ kí alukurani sáwọn èèyàn wà ilé ó lè ó sì lọ tẹmẹkẹ ń bẹ́ẹ̀ náà tó mọ alukurani kejì ó sì lọ lọ ké sí wọn lé wọn gbọ́ wọn lù wọn lù nílùú òtò wíwọ́ èmi ló mọ̀ tó tún wá sọ pé tí ẹ bá tún béèrè pé ta ni ọ̀lọ́ ké fún ọ létí lọ́la èmi ni wọ́n tún lọ. Allahu akbar. Wọ́n fẹ́ kẹ́ ṣàkíyèsí àrùn. Ta ni ọ̀lọ́ kí Al-Kùránì fún ọ létí? Èmi. Èmi ló mọ̀ tó tún lọ. Kí ló dé sẹ́nu bí ọ̀lọ́ pẹ̀lú ẹ̀? Aláyàdúrà o. Aláyàdúrà o. Torí pé tẹ́lu mi náà bá lọ pẹ̀lú ẹ̀, ọ dájú pé bí wọ́n ti fọwọ́ bà láti Ibn Mas'ud wọ́n fa ọwọ́ bà láti àti ẹ̀ náà. Èyí ti ṣe fún àwọn sàhábà yòjò. Èyí ti kí wọ́n yòjò. Nítorí pé ojú kìí lọ sójú ogun o. Bó tó bá lọ sójú ogun, yóò kàn lọ láti yọnu la yóò sì sà. Bẹ́ẹ̀ mo á dáta pé màjàmàta ń là á máa kíkanjú lójú ogun lójú ìjà abọ́lulẹ̀ ojú tó sáwá ní. Lórí màjàmàta tó wà ní Ìsìlámù oní ẹni pé ó kú ọ níbi tí nǹkan ti lé tó ọba sọra wọn pa ọlọ sójú ìjà lágbọn bomi tọwọ tí ó ti gun ọdá ọlọwọ àmì islam àmọ́ májà màsáká bọ́n lé òjò òru lábẹ́ òfin islam èyí náà ti gbọ́ ike ẹ̀ṣẹ̀ ńlá kan ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá méje lánàá bí pé ni mo bẹ ọ tó gbóná àwọn ẹ̀ṣẹ̀ tí máa kó parun báyìí lónìí ìwọ lọ fẹ́ pètè lọ sí díẹ̀ mọ́sálásí àdúgbò yín wà lẹ̀ báwo lẹ́ ti fẹ́ lò sẹ́ń lò ó fi pèpè sí díẹ̀ sẹ́ń lò ó fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn àyè tí ìpéjọ ti wà ní àwọn ilé ẹ̀kọ́ àyè àti pèpè lọ sí díẹ̀ báwo lẹ́ ti ń lò sẹ́ń lò ó fi pèpè lọ sí díẹ̀ sẹ́ńlò fi kọ́ àwọn ọmọ mùsùlùmí lẹ́sìn wọn sẹ́ńlò fi pé ẹni tá a bí ní mùsùlùmí tí ò ṣe ìsìláàmù mọ́ kọ́ padà sí ní ìsìláàmù sẹ́ńlò fi pé ẹni tó ti ẹ̀kọ́ ní kèfèrí kọ́ gba ìsìláàmù oríṣi ọ̀nà mẹ́ta tí pèpè ẹ̀sìn ìsìláàmù fún sí ǹjẹ́ lọ́jà wa táǹtì ń ṣe káràkátà nígbà tó ṣe pé àwọn aránsí pé kú ń bẹ́ẹ̀ ilé ayé sì sàwọ́ àlọ́ àwa alọ́njọ kan kí lálọ́ dé bá ibi táwọn ti ń gbìyànjú kọ́ dáa fún wa káfọ́ kan káfọ́ pẹ́ẹ́jì kó dowó a sì máa ronú alùpùpù tá a lọ ǹjẹ́ lọ́jà náà báwo là ń ṣe ń pera wa sí ìdìbà báwo là ń ṣe ń pe mùsùlùmí dín mójútẹ́sìn lọ sídìí kọ́mọ yìí mójútó báwo là ń ṣe ṣe mùsùlùmí tó jẹ́ pé ọlá tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí káfìrí pé wọ́n náà di mùsùlùmí báwo gan là ń ṣe ṣe ń pa àwọn kèfèrí gan táwọn ò tiẹ̀ sí ìṣe Islam lọ́jà náà ẹ̀rí pé là ń tà àwọn kan máa ń bẹ lọ́jà kọ̀ọ̀kan olú ẹlẹ́dàá wa ní kí wọ́n jẹ́ ẹni tó ní farabalẹ̀ wọ́n sì gbọ́ ẹ̀sìn yé wọ́n tún máa gbìyànjú láti wárú wọn aláwárí láàrin jà ẹ̀mẹ́jẹ̀ awọ́jà ìran o ẹ̀mẹ́jẹ̀ asọ̀kówó làwọn wá wá o kámẹ́jẹ̀ ni kí wọ́n máa bára wa sọ̀rọ̀ ẹ̀sìn o ẹ jẹ́ ká mójútó mọ́sálásí ọjà ẹ jẹ́ ká máa ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàrin lẹ́ẹ̀kan láàrin ká máa gbá àwọn èèyàn wá tó máa bá wa sọ̀rọ̀ torí kọ́ mọ́ lọ jẹ́ pé ọkàn ọkàn di fẹ́sì gbogbo farabalẹ̀ wa yọ wà fún ayé lásán ni ẹ̀rí tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọjà bóòlù à ń ṣe ń lo ayò sẹ́yìn náà wà ibi iṣẹ́ ẹni tẹ̀sí ti tó ibi iṣẹ́ ìjọba ta ló ń kọ́ mọ́tòkò lọ sí ẹ̀sìn bẹ́ẹ̀. gbogbo ẹni tó wà ní iṣẹ́ ìjọba ó lè má ráyè láti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a fẹ́ bá tán bí dandan ní kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ ti wọ bẹ́ẹ̀ lẹ́yìn sọ̀lá tó gbọ́họ̀ eléyìn ẹsẹ̀ máa péjú gbogbo ilé iṣẹ́ ìjọba ẹsẹ̀ ó péjú níbi sọ̀lá tó gbọ́họ̀ ó lè má péjú tó bẹ́ẹ̀ ní sọ̀lá tó láwù ẹlòmíràn ti lọ ilé lẹ́yìn o ti wá tíra kan kẹgbẹ́ tíra ń kalẹ̀ kọjá pé lójoojúmọ́ ayé ẹ máa ka abala kan nínú síra kẹ máa kà sí àwọn ẹni tẹ̀jọ́ ń ṣiṣẹ́ létí wọ gẹ́gẹ́ bíi imam wọ gẹ́gẹ́ bíi ẹni tẹ̀jọ́ mójútó mọ́sálásí lẹ́yìn tó bá ti sálámà tí kálukú ṣe àtúbà ìṣẹ́jú méjì péré náà bisimilá walhamdulilá wasalaatu wasalaamu ala rasulilá wàhálà alihi wa sàhbihi àti bọ́rọ̀ wa débi kí láà máa ó sì ṣàlàyé kí láwọn olùkọ́ gbogbo olùgbà sẹ́jú méjì ó sì wí ó tún tún wí tani ọ̀ràn wa létí ń ta wí ní ìsinmi yín ẹnìkan wí ẹlòmíì ẹnìkan tún wí ẹlòmíì ẹnìkan tún wí ẹja gbẹnusẹ wa lọ ìlọsíwájú bá wa bí ọba wa ọba wa ìwọ náà lẹ́nu iṣẹ́ rẹ ọdún pépè lọ sí di ẹnu báyìí padà ó sì máa ṣẹlẹ̀ níbi tí kálukú bá bára rẹ lópin ìgbà tó ti jẹ́ pé mùsùlùmí nìwọ kò sì máa jẹ́ oníwàbà mẹ́jọ já sí pé bíbẹ̀ rẹ níbì kan kò yàtọ̀ sí bíbẹ̀ kèfèrí kò sì yàtọ̀ sí bíbẹ̀ mùsùlùmí tí ò ní mà nípa ẹ̀ mẹ́jọ orí bẹ́ẹ̀ jẹ́ kí bíbẹ̀ rẹ ń bẹ̀ sáǹfààní ó jẹ́ nǹkan tó ṣe pé níjọ́ tí wọn bá rí ọ kálukọ́ máa béèrè kó lọ wà tó eléyìí máa ń kó ìlọsíwájú bẹ́sìn àgbọ́yé rẹ̀ ìdàgbàsókè máa ń bá a gbogbo eléyìí kò sẹ́ni tó di ọlọ́wọ́ rẹ̀ ní nàìjíríà tí wàá ń bì kò sáyè rẹ̀ nígbà tẹ́sí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbá lọ fẹ́ báyọ̀ sọ̀rọ̀ Allah ó ṣe láti tẹ́ ó láti jìyà innahum kanu idha qila lahum lẹ́yìn wọ́n fẹ́ gbọ́ lónìí wọ́n gbọ́ kọ́dọ̀ ẹni tí ọ̀tẹ́ lọ́rùn tí ọba bu ọ nígbà tó bá tó kó mẹ́ kátó kọ̀tẹ́ lọ́rùn ọ̀rọ̀ tó ń sọ ń bá lọ́kàjẹ́ òní bu ọ́n bẹ̀rùn ọkàn lè kó sí kọjá dì tòkí wa ló dé tí wọ́n ní pèpè lọ sí díẹ̀ pẹ̀lú gbogbo àǹfààní tó wà fún ọ yìí. nígbà tí àwọn mùsùlùmí àkọ́kọ́ pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi tó ń pèpè lọ sí jẹ́sì Islam kọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbọ́ gbogbo òbàjẹ́ gbogbo òfìyàjẹ́ gbogbo òkúnlẹ̀ mání pínpín làwọn kẹfìrí ṣe tí wọ́n bá wá ń rò ó kí káwọn náà jà káwọn náà gbẹ̀san káwọn ó fi jà pẹ́ẹ́ta ayé àti ọ̀sọ̀kalẹ̀. قلنا خذ العفو وأمر بالمعروف وأمر بالعرف máa ṣe sùúrù máa ṣàmójúkúrò kó sì máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa. wọ́n ń pa wá wọ́n ń gbé wa wọ́n ń tẹ̀ wá àmójúkúrò lólu àníkàmàdì. torí ẹ̀ kìí ṣe pé ẹ̀sìn islam ẹ̀sìn tó yani lágọ̀ ni kìí ti sẹ́sìn tó fi ní sílẹ̀ bọ́tà kan rí ní múgbọ̀n kálá ṣùgbọ́n ní nǹkan tó lu ẹlẹ́dàá fẹ́ fà yìí wallahu ya'lamu wa antum la ta'lamun wallahu lọ́mọ àwọn ọ̀mọ̀ tí àwọn bá wo bọ́tà ti sẹ́ńtì àjẹ àwọn sọ pé àgbọ̀wọ́ wa kálágbá ẹ̀dá wa náà ká fi àjẹ wọn ṣùgbọ́n àwọn ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn olúwa wa máa ń tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó sì máa ń tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì máa ń tí ó ṣẹlẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti ṣe ó sì máa ń tí ò ní ṣẹlẹ̀ kápé yóò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ló náà ti ṣe rí olùwàtọ́ mọ̀ yìí òní sọ wípé àmójúkòrò nìkẹ́ni. ẹ gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ jà olùwà náà lọ́wọ́ sọ àyà kalẹ̀ ó ní udhina lilladhina yuqataluna bi annahum zulimu udhina lilladhina yuqataluna bi annahum zulimu wa inna Allaha ala nasrihim laqadir الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله àyà yìí ọ̀nà láyà alákọ̀ọ́kọ́ olùwà sọ̀kalẹ̀ nínú Al-Qur'an lórí ìyọ̀ǹda fún mi láti jà. bàbá wa wọ àyà yìí a rí i pé ó dá lórí oríṣi kan nínú oríṣi méjèèjì ìjà oríṣi méjì lógun ogun àwọn ààbò fún rẹ lọ́wọ́ ìjà tí ọ̀tá dojú rẹ̀ kọ́ wá ọ̀wà. eléyìí sáà ń pè ní defensive war. ogun sì wà tó ti pé àwa lápilẹ̀ gbógun lọ́gọ́ta wa. bí ìfipá fẹ́ ṣe bẹ́ẹ̀ láti dáàbò bora wa àwa kankan la gbéjà lọ́gàá wọn wọ́n pè ní aggressive war sábà wàhálà alákọ̀ọ́kọ́ tó lọ àsọ̀kalẹ̀ òun ní í ṣe pẹ̀lú ogun kátà àbòbòra wa tẹ́ ẹ bá ti dojú ìjà kọ wá nìsín o á da àbòbòra wa kìí ṣe bí ìtàtijọ́ máa o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń dojú ìjà kọ wá olúwa òtún ní kátà àbòbòra wa ó ní kátà máa ṣàmójúkúrò náà ní báyìí ẹnikẹ́ni tó bá dojú ìjà kọ wá á da wa nínú ìdáàbòbò ra wa a lè pààyàn. pẹ̀lẹ́ yìí kì í wá sọ nìkan lórí fi ogun pẹ̀lú àfipá wa láti. nígbà táwọn ẹni tí ò lágbọ̀ọ́yé ẹ̀sìn Islam nígbà tí àwọn ẹni tí ò lágbọ̀ọ́yé ẹ̀sìn Islam táwọn máa ń ṣàlàyé jihad wọ́n sọ pé jihad tó lù wá lọ́rùn ẹ̀ lórí wa defensive jihad ni. ogun tó ṣe lọ́rùn ẹ̀ lórí wa láti dáàbò bora wa ni kìí ṣe aggressive kọlọkọlẹ̀ lónìí àti defensive àti aggressive lórí wa ṣe lọ́rùn ẹ̀ lórí wa. àwọn ayé àjọ ha bá kó gbogbo ẹjọ yóò yẹ ọ gbọ́ntolú wa sọ bí oníyà ayyuha alladhina amanu qatilu alladhina yalunakum minal kuffar wal yajidu fikum lé mú. anna Allaha ma'al muttaqin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀jẹ̀ àwọn ẹni tí ń bẹ ní ìtòsí nínú àwọn tòsí ẹ̀jẹ̀ àwọn lógun ezeke ẹ̀jẹ̀ àbòbò ra ẹ̀jẹ̀ àwọn lógun ẹgbẹ́ bá wọn kí wọ́n sì gbà wípé yẹ ẹgbó lágbára torí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe sí ẹ̀jẹ̀ níwájú ọ̀tá ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọkùnrin nìyí ọkùnrin ládà torí ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ló ṣe jẹ́ pé nígbà tí wọ́n lọ ṣe umratul qada umra tí wọ́n lọ ṣe lọ́dún keje lẹ́yìn hijira sanabi gbéra lọ́dún kẹfà wọ́n làwọn fẹ́ lọ ṣe hijira ní mẹ́kà lẹ́yìn táwọn kẹfẹ́rí ti lé wọn kó mẹ́kà ọdún kẹfà anabi wa fẹ́ lọ sí mẹ́kà láti lọ ṣe umra àwọn kèfèrí wa ni wọn ní àwọn onígbà kan wọ mọ́tà wọ́n padà wá lọ́dún tí ń bọ̀ tó bá wá dé lọ́dún tí ń bọ̀ wọn ò ní mú nǹkan ìjà lọ́wọ́ nǹkan ìjà ẹyọ kan táwọn gbà kan mú lọ ọ̀nà ní nǹkan ìjà onírìn àjò ọwọ́ apá àwọn mùsùlùmí kùnrin láṣẹ ike kí wọ́n pa kájà aṣọ wọn kí wọ́n pa kájà aṣọ wọn ìyẹn ni kí wọ́n yọ apá àwọn ọ̀tún síta. pápá òsì kó wọn bẹ ní bíbò torí rẹ ẹni tó lọ ń ṣe umra tàbí hajj tọwọ́ tọwọ́fù alákọ̀ọ́kọ́ tẹ kọ̀kọ́ sí ọ bá jẹ hajj lọ́lọ́ sí hajj yòówù ọ bá jẹ tẹmẹtẹ ọ bá jẹ qiran ọ bá jẹ ifrad àti ń tó lọ sí umra nítorí pé ń tó lọ ṣe hajj tamattu umra lọ́wọ́ kọ̀kọ́ sí. tọwọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ tẹ́ kọ̀kọ́ tẹ̀ à ń pè ní tọwọ́ọ̀fù umra ẹni tí ń ṣe umra à ń pè ní tọwọ́ọ̀fù kudum ẹni tí ń ṣe hajj bẹ́ẹ̀ hajj ifrad àbí hajj qiran à ń pè ní tọwọ́ọ̀fù kudum ẹnikẹ́ni tí máa ń ṣe tọwọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ òun lọ́jọ́ sínú pípọ̀ yọ apá rẹ̀ ta tẹ bá ló tó jẹ́ súnmọ̀ tó sọ ya pàtà. láti kọ́ tẹ́ǹtì ń bọ̀ tẹ́ǹtì gbé ihram tẹ́ǹtì labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa na'mata laka wal mulk la sharika laka aṣọ òbúra yín ẹ dàbẹ gbogbo èjìká yín méjèèjì ẹ yìí mọ́rùn-ún apá yín ọ̀gbọ́dọ̀ bọ́ta. tọ́lá tí wàá débi káàbà tẹ́fẹ́ bẹ̀rẹ̀ pàwá yìí tẹ́tẹ́ bá fẹ́ wọ mọ́ṣáláṣí o ẹ ti wọ mọ́ṣáláṣí ẹ ti wàá débi ìtòsí Hajar al-Aswad ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ pàwá fún yàn lákọ̀ọ́kọ́ ìgbà náà pàkàjà ẹ yọ yìí síta ẹ gbé ìsàlẹ̀ abíyá yín wá da etí aṣọ méjèèjì ẹ dá sí orí èjìká eléyìí ni pé pàkàjà sọ tọ́lá tí wọ́n parí tọ́wọ́sọ alákọ̀ọ́kọ́ tọ́wọ́sọ ẹ̀ńtọ́ ẹ̀sẹ̀ déhùn tó bá ti parí rẹ̀ lórí ìpàrẹ́ lẹ́ẹ̀keje kó tó di pọ́ lọ síbi tó ti ṣe sọ̀fà àti márùwà wàá dá apá rẹ̀ méjèèjì padà sínú aṣọ rẹ̀ ó tún gbọ́dọ̀ yọ ọ̀tá má tó ti parí ṣe hajj òròpé yẹ wa àtẹ̀síwọ̀ lójó gẹ́gẹ́ láti mi kọ́ọ̀tù ló fi apá lẹ̀ olódo yóò ṣe máa bá lọ́nu títí tí yẹn parí iṣẹ́ hajj olóso ó tún rẹ́ni ló ó ní ti ní ilẹ̀ wọ́kọ́lọ́ gbà ojú ọ̀dà ojú ọ̀dà lọ́pọ̀lọpọ̀ ẹni tí ń lọ sí hajj náà náà ẹsẹ̀ lẹ̀ náà kó wọ́n ti fẹ́ mi kúta wọn kó sọ̀rọ̀ wà láyé ó ní kó ṣe láti rákà méjì nítorí délé owó lọ́pọ̀lọpọ̀ kọ̀ kójọ ọlọ́wọ́rán ọlọ́wọ́rán ẹni tí wọ́n ti dé tí a dé jídá báyìí ó ti máa gbọ́ ó ti máa ká ni. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ yóò kẹ́rì pé àwọn kan sáré náà bá máa sáré kájí lè bá pé àwọn kan náwó wọn náwó wọn náwó síbi tí yọ ga lẹ́sẹ̀ yóò sì ní egun yọ wá wá èkìtà léwọ́ yọ àmọ́ fi ra ibi orí mọ̀kánmi ìbára ọmọ tó yẹ ẹ̀họ́ ó yẹ ẹ̀họ́ yàtà ń bẹ̀. tó tẹ́lifíṣẹ́ ti ràn wọ́n máa ń pẹ́ òbí gbogbo ṣe ni òbí gbogbo ṣe ni tó lè bá wá wá nǹkan tó lè fi ra tí ọ̀bá rí aṣọ ara rẹ̀ onímọ̀tòlá ìtajà tòlá ẹgbẹ́ ṣe ni kì í ṣẹ̀sìn ẹ̀bọ ní ìfà ẹ̀sìn máa o gbọ́dọ̀ nímọ̀ nípa ń tọ́ fẹ́ẹ́ sìn ẹlòmí akọ́rọ́mọkọ́mọlá yóò máa pọ́n lẹ́kùn lánàá àfi bíi suwiti kí ló dé ẹ máa ta jam fúnra yín ìtọ́ ẹnu tiẹ ẹlòmí náà tún á fẹnu kó gbogbo àwọn òjò ń ebi ẹ́ńdì náà wọ́n lọ ọ̀kan dúró ó lóun sọ̀lá àlùkò bílà ni o aláwọ̀ ó ti wó bomi lọ ó lóun ṣe sọ láti wọn àbò lọ́ba ṣe sàlẹ̀ wá sí aláwọ̀ àwọn lábọ̀ àwọn máa ń pè á òjò ọ̀sẹ̀ láfíríkà tọ́mọ kẹtọ́ lọ kẹ́kọ̀ọ́ ńbẹ bá wà rẹ̀ sọ́sọ́rí torí tọ́ra àwọn èèyàn tọ́ra àwọn èèyàn iṣẹ́ ń bẹ wá sí olóòtú burúkú ní gbogbo àwọn yẹn. irú ẹ̀ náà ni ọ̀rọ̀ àdè wọ́n máa dá wa káàárọ̀ ìtànjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò fẹ́ mọ̀ sí dàlájì á ọlọ́ọ̀bá ni lọ́kàn jẹ́ ọláì ọláì tí àánú owó ni òtó ni bàbá àánú wàhálà owó ni òun rìn wàhálà yẹn ò kéré kí lọ́nà ọlọ́bẹ́ni tó bá ní ó ṣàlàyé fún ọ ó tún fi hàn ọ báwo gan láti fi ṣe hajj kí ọmọ bá pàdánù owó kọ́ mọ́ pàdánù wàhálà kọ́rọ́ọ̀n kọ́rọ́ọ̀n ẹlòmíì ò rí wàhálà rí láyé hajj ni ó tù yéésì pókè jẹ́wọ́ ẹsẹ̀ kan wà mẹ́ka ọ rárá ṣùgbọ́n mẹ́ka ló tèrè lápèjì nísìn ẹ̀yin wà ní Mínà lọ́jọ́ kẹjọ yawmu tarwiyah ẹfẹ́ gbéra kó láràfà lọ́jọ́ kẹsàn-án yawmu Arafa ẹfẹ́ lọ sí àràfà. ó wá ṣẹlẹ̀ pé gbogbo èèyàn ti tẹ gbà láti wọ mọ́tò bọ́ọ̀sì tẹ sanwó fún ẹ padà rí bọ́ọ̀sì rẹ̀ àtẹ̀yìn àti ròyìn àti ròyìn àti ròyìn ẹ wá sọkọ ọmọkùnrin ẹni ẹja rìn lọ sí àràfà. رابيرا لا تمنا الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أسير لي أكبر بيتي يمينا لا تبقوري لي دياري تهو نعني لا تبقى دي مزدلسة تتن لو تسير في دي عرفة قالوا نيو لي قولي نو يعني باوري لا يلي à ń sìn fẹ́ kára rẹ̀ dá kánkán lọ́jọ́ tó lè láǹfààní àti lè ṣàdúrà wọ́n á di àràfà ó péré ọ́ ẹsẹ̀ sọ̀láṣọ gbọ́hùn rẹ̀ ẹsẹ̀ sọ̀láṣọ làásù ẹsẹ̀ pọ̀ wọ́n ní kò dìde láti gbà ń kó dojú kàlù pé bílà kọ́ máa sọ̀rọ̀ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àtẹ̀sẹ̀ yá mi á ṣe bẹ́ẹ̀ títí tó rùn fi wọ̀ bàtà ń tún padà bọ̀ lẹ́yìn ìgbà tó ń ti wọ̀ à ń bọ̀ wá mùsùlùmí ẹsẹ̀ náà la tún kó sí. ní mùsùlùmí ìgbàlá tó ṣe sọ̀láàtù Maghrib àti Ìṣà àwọn sùn ní mùsùlùmí nínú pápá pápá ọlọ́ tí ò sí òrùlé kan lórí ẹni bọ̀dì olórí tẹlẹ́mù gbogbo ẹ̀dá ọba àjọba ọba àjẹjẹ ọba àjẹlórí orílẹ̀-èdè ọlọmọtọ́jẹ́ gbogbo wa ẹni pélébé báyìí ẹni arìnrìn àjò àkàràmọ̀kọ́mọ́lá tẹ́sí àtúnwò àti ìrọ̀rí rẹ̀ wọ́n ti ṣe papọ̀ tó bá ti débi tó ti fẹ́ sùn ọ̀fàn ìrọ̀rí rẹ̀ níbi kudukudu ni wọ́n bá ti dé tó ó sì tún di kátẹ́kùn rẹ̀ ọmọ bá a sá lọ tó gbogbo kálukú tó lórí tẹlẹ́nu bá a ti sùn lọ́nu ní pápá eruku bá rọ̀ lóru ó fi mú gbà wọ́n lọ gbọ́dọ̀ borí tòtòrí ẹ̀ pé sunkún fẹ̀gbẹ́ lílẹ̀ dàbí kó kó tàkàkà lọ tọ́ a máa fi mú kó eruku. ilẹ̀ ń mọ́ adúrò àṣàdó àlẹ́yìn àṣùbà ní mẹ́sàárì haram akúgbèrè ọdún mìíràn subahánàlá ẹni tí o bá ṣe wàhálà rí láyé tó bá rin àwọn arin onímọ̀ bí táwọn kù sí máa wọ́n á jẹ́ kí gbogbo ń dá aláàṣẹ àtàwọn ẹsẹ̀ púpọ̀ ó dèdì káàbà ẹfẹ́ ṣe tọ́wà lọ́jọ́ ọdún orí àwọn èèyàn pété àwọn èèyàn sì lọ́pọ̀ tó báyìí ǹjọ́ ya fọ́tò káàbà nírú ọjọ́ yẹn tó rí táwọn èèyàn nígbà tí a kàn fi ṣàdá a fi tán nǹkan lọ tó àwọn èèyàn nìyẹn wọn náà wá wúra rẹ pé ọ̀rọ̀ tẹ́bi tí wọ́n ní. ẹ wọ́n wà á rí àbọ̀ ọ̀fẹ́ káàdì tí ó pè ní Allahu akbar ó wà ní kí gbogbo wàhálà tó ló ṣe tẹ́lẹ̀ ọmọ ní báyìí bóòlù ó ṣe rí tọ̀wá kù ó ti ṣe é má ṣe kó a jẹ́ pé gbogbo wàhálà yìí dànù ó lọ lásán orúkọ ọ̀pọ̀ kan wàhálà wọn á délé òní kankan tó fi fún yín ròyìn nípa ṣe hajj kọ́ lọ sí o àbí kọ́ sọ pé ah maka nílùú maka ń jẹ́ maka yẹn ni pé maka mẹ́sẹ̀ka. tòbẹ̀rẹ̀ ti máa gbọ́ oríṣiríṣi rọ́ nílùú pé olúwo ní sẹ́lẹ̀ wọ́n ti náà àkùkọ maka gbàtúgbà. sọ àwọn yẹn ń sin já wọn náà ó kẹ ẹdín fún ẹdín ṣé ìṣe rà fún mi ọ̀dà àbí òye torí ẹ̀rí kọ́ sọ ní tó ń bá lọ wọ́n ọmọ kankan nípa kókó nǹkan tó ń lọ sí ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ jàmá ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ owó yẹn pọ̀ wàhálà yẹn pọ̀ ọ̀pọ̀ tayọ ká má mọ nǹkan tá ń lọ torí ẹ̀ ní ìbẹ̀rẹ̀ Islam tó ló akọ́kọ́ ṣe ìjà lẹ́tọ̀ọ́ ìjà ẹja àbòbóra yín lọ́wọ́ ẹni tí ń jà yín lógun ẹgbàrá yín lọ́wọ́ ẹni tó fẹ́ pa yín ìjà tó wà nù lẹ́yìn rẹ̀ olúwa tó wá ṣe ìjà míì ìjà ẹyin gan ẹgbẹ́jà lọ bá wọn kí ni wọ́n kí ló gbé mi débi sẹ́ hajj olùwànìyá iyì hàn lẹ́dínà ọ̀tí ló lẹ́dínà yẹlú nàkùnmí nàkùnfà. وليجدوا فيكم جرضا واعلموا أن الله مع المتقين ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gba àwọn ẹni tí ń gbẹ́tò sí yín nínú àwọn kèfèrí lógun tí wọ́n sì tàtàrà nímọ̀ yìí pé ẹgbó ẹgbó léegun títí ẹgbó nípa lágbára ẹ̀yin náà sì lọ́mọ tó lọ́wọ́ ń bẹ pẹ̀lú àwọn ẹni tó máa ń payà ìsìláàmù ń fẹ́ kíkèsè rí wọ́n tàtàrà mùsùlùmí mà nípa àwọn eléyìí wọ́n ní egun torí tó o bá lé egun báwo ló ti fẹ́ jà tó o bá lágbára báwo ló ti fẹ́ jagun òórùn yìí atẹ́gùn gbé ọ tẹ́rù rẹ lọ jagun ó lè jà láyè sìn o lẹ́yìn dán ò lè jà o kódà tí ṣọ́jà bá jẹ́ arọ lónìí ó lè jagun apá jùlọ tó bá pàrọ̀ ti ń wa bàálù ògùn dídárọ rẹ̀ kò pé kọ́ má máa tẹ bọ́tìnì tó fi máa sọ àkàrà olóró ṣùgbọ́n lẹ́yìn ìjọ́un ìjà tó ti pa gun ẹ̀sìn mi ìjà tó ti pa mú dà lọ́wọ́ ìjà tó ti pa máa ta ọ̀tá lọ́fà ẹni tó bá lágbára ò lè jà torí ẹ̀ lànà ìdúrà sọ pé ńjọ́ tí ó ti di súnnà nù ìgbà tí wọ́n fẹ́ ṣe ọmúra lọ́dún keje o ìròyìn àhesọ ọ̀rọ̀ ti dé sí ànẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n ń sọ pé ìyà ti di àwọn mùsùlùmí dọ́ba pín ní Madina ibà Madina ti hàn wọ́n lé mà gbogbo wọn ò dùn mísímísí báyìí lọ́mọ́ níbi tí àgbà wọn dé táwọn ọmọ tó bá lọ tọ́ wọn dà kí pátá pa wọn nìjà wọ́n sọ sí ànábì àtàwọn ọmọlẹ́yìn ànábì wa fẹ́ kí wọ́n mọ̀ ipe okùn nìbọn ró agbára ń bẹ fáwọn mùsùlùmí ànábì wa ní gbogbo yín ẹyọ apá yín ọ̀tún lẹ́yìn ọkùnrin ibi tó ti di sílẹ̀ ọwọ́ àpò alákòókò tá a fẹ́ sí ni ẹyọ apá yín lẹ̀ kí ẹ jẹ́ kó hàn sí wọn ipe ìsàn bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni. nítorí wàá fún alákọ̀ọ́kọ́ nkúmá kì í ṣe pákànyọ apálẹ̀ lásán gbogbo tọ̀wáfọ̀ alákọ̀ọ́kọ́ tẹ bá fẹ́ ṣe nínú pààrà mẹ́ta alákọ̀ọ́kọ́ à ń tún fẹ́ kẹ̀ yára kámákámá kẹ̀ yára kámákámá èyí tó a fẹ́ ní ọjọ́ yìí wọ́n fẹ́ kó yí àwọn kẹfẹ́ rí pé agbára ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbàtà wa padà wá ní ọdún tó gba mẹ́kà padà tí wọ́n ti fẹ́ ṣe tọ́wà tọ́wà fún àkọ́kọ́ tí wọ́n ṣe anábì tún yọ apálẹ̀ wọ́n ní ká mùsùlùmí yọ apálẹ̀ bẹ́ẹ̀ nígbà tí anábì wá ti ṣe hajj ẹ̀yọ̀ kan tó ṣe ń gbèsè ayẹ̀ ó tún yọ apálẹ̀ ó tún ká mùsùlùmí yọ apálẹ̀ tó fi di súnà láéláé torí àtàràmọ́kọ́mọ́ wá olú ẹlẹ́dàá wa ó ṣe ká ó ṣe lẹ́tọ̀ọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sòwòrò sòwòrò yẹn lé ní ọdún mẹ́tàlá táwọn mùsùlùmí fi ń ṣe sòwòrò wọ́n ń ṣe púpa ẹni tó púpa nínú wa tó fìyà jẹ ni tó ń fìyà jẹ nínú wa tó ń kẹni tó ń kàn lábùkù nínú wa olúwa sá ń sọ pé ẹ ṣe sòwòrò ẹ ṣàmójúkúrò ẹ ṣe sòwòrò ẹ ṣàmójúkúrò kó tó wá di kó ló wá ṣe káwa náà já òṣèlú ẹ̀tẹ̀ mùsùlùmí tí wọ́n ń jà lógun yìí àti yọ̀ǹda fún wa o pípé wọ́n sábò sísí wọn àti yọ̀ǹda fún wa káwọn náà máa jàgbára wa èjì jàgbára làkọ́kọ́ lẹ́yìn rẹ̀ ẹ̀dá àwọn ológun sàǹsàn ẹ̀yin tí a gbógun lọ́ba wọn kí wọ́n mọ̀ nítorí pé dídákẹ́jẹ́ táwọn mùsùlùmí ń dákẹ́ kì ṣe tójó kì ṣe tójó rárá rárá ṣùgbọ́n àwọn máa ń tẹ̀lé òfin ni ẹlẹ́dàá àwọn tí wọ́n ń sìn kọ̀gbà pé kí wọ́n jà wọ́n ti lè lọ jà kọ̀gbà pé kí wọ́n pààyàn wọ́n ti lè pààyàn. olúwa ni wọ́n sábò sísè wọn o wa inna Allaha ala nasrihim laqadir ṣé dájúdá tí mo búra alágbára oní Allahu jẹ́ láti ràn wọ́n sí ẹ máa jà lọ báyìí kí ló dé wọ́n ti gbọ́dọ̀ jà. الذين أخرجوا من ديارهم بغير حق àwọn ẹni tí wọ́n lé kúrò lé wọn lọ́nà ìtọ wọ́n lé wọn kó Mẹ́kà ìwọ náà fi rọra rẹ wò Ìbàdàn yìí ló ń gbé ilé rẹ ṣe ń fẹlẹlẹ kò sí wàhálà ṣùgbọ́n àwọn kankan dìde ni wọ́n di àmàrà ọ̀ka ọmọlé lójijì wọ́n lé ọkọ̀ òlù. ọmọgbàtọ bára rẹ ní mọ̀wé ìbàfọ kí ló dé bó ló ṣe dára mọ̀wé ìbàfọ ọ̀rọ̀ kọ ní òwe kọ́bọ̀ torí kò ṣe sọ pọ́nrọ́ kọ́ ní òwe kọ́bọ̀ làwòrán àwọn ẹni tó lé ọ lé yóò máa yọ sí ọlọ́pọlọ yóò máa yọ sí ọlọ́pọlọ àwọn ẹni tí ń bọ́ sọ̀rọ̀ fún ọmọ gbọ́ sọ̀mọ̀ sọ àwọn olórí ibú àwọn tani olórí ibú náà ẹgbẹ́ ti mo tún ti ronú lọ ní. Allahu akbar ọmọ arántí wọn lọ́jọ́kọ́jọ́ nítorí pé nǹkan fi sí ọ̀hún èsì ńtọ́dà. àwọn mùsùlùmí ọmọ mẹ́kà mẹ́kà ni wọ́n mà mẹ́kà ni ìlú wọn ẹnìkan kàn dé nítorí ìgbàgbọ́ wọn torí pé àwọn ń sọ pé olùhùwọ́lọ́hù àhàd àwọn eléyìí àwọn sì sọ pé aláta àti ọ̀zá àti mànáta àwọn òòṣà yìí ẹnba ní tiwọn báwo okùnfin tó gbé gbalẹ̀ subahánàlá báyìí wọ́n mọ̀ á sọ lójúlé lójúlé wọ́n mọ̀ fi mú kílẹ̀ ẹni tó bá ti gbọ́ pé ti gba ìsìláà wọ́n ní sọ́bà ó ti fẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ sọ́bà ó fẹ̀sìn bàbá wa lẹ̀ ọ̀dà báyìí ni wọ́n ṣe ẹni tó bá rámú ẹni tó bá mú ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kú pẹ̀lú míì ọlẹ́ lómi ń lò ẹ wá sí èsì wọ́n ní kó fìlú lẹ̀ fún wa òun mú orú mú wa lẹ̀ kò sí wàhálà èyí tó bá tó tó nu dúkìá rẹ̀ ẹjọ́ máa kó lọ síbẹ̀ ní mú orú mú yìí ó fìlú lẹ̀ fún yìí ẹ wá sọ kò ní mú nǹkan lọ gbogbo nǹkan tó bá ní pátákórógbódó yóò fi lẹ̀ àti ìdí ajẹ́ ni pọ̀ àwọn sàhábà tó jẹ́ olówó tó ṣe pé wọ́n ti là wọ́n ní lọ́wọ́ ní mẹ́ta wọ́n padà sọ gbogbo ọ̀dà láìní. bí Mus'ab ibn Umayr radiyallahu anhu aṣojú ńlá àkọ́kọ́ wọn nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ní al-Madina wọ́n ní nínú àwọn ọ̀dọ́ tó lówó ni Mus'ab wà kótó di pé hijira ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà sí àwọn kèfèrí gba gbogbo dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ò rí nǹkan kan mú dé Madina wọn bẹ nu ẹni tó tálákà jù kọfẹ́ ẹ̀sìn ń tọ́sẹ̀ kù fún afásọ̀ bóra rẹ̀ níjọ́ tó kú wọ́n fi aṣọ wọn fi bò lórí wọ́n wé mọ́lá láti orí wá wọ́n wá rí pẹ́sẹ̀ yọ ọlẹ̀ wọ́n tún ní sọ ẹ jẹ́ ká sun mọ́sálẹ̀ gbàtà sun mọ́sálẹ̀ orí tún yọ ọlẹ̀ anabi sọlọlá àdìsọlá àti sọ ẹsùn mókè torí ọmọ yọọlẹ òbúrú kẹsẹ ọyọọlẹ ẹdá ẹni tó lu apánlé ẹni tó lu apúnlárìbìkì tó pọ òsàdédé jẹdọ tí ìgbà yìí fáwọn kẹsẹ yìí tí wọn ti lọ́nà láti mú dúkìá rẹ̀ jáde èèyàn mélòó ìlọjáde ní rọrùn kúrò Mẹ́kà wá sí Madina ọjọ́ tí wọ́n ti ń dẹdẹ rẹ̀ kó tó di kó gbẹ́sẹ̀ lọ́nà bẹ́ẹ̀kọ́n ti ń fi mú fínlẹ̀ ń gbọ́ pé wọn náà fẹ́ lọ kó tó di kókó lé wọn tó wá rọ ọmú. tó bá yẹ nírú Umar radiyallahu anhu tó kúkú dá kéèyàn lé ńgbà mi àmọ́ lórí òdodo. Umar tó tọ́wà ọ̀parí tọ́wà fún ọ gbọ́rí òkè tọ́wà ń bẹ̀. ó lẹ́yìn ẹ̀yìn èèyàn ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ kí ìyàwó wọn dá láì lọ́kọ tó fẹ́ kọ́ ọmọ wọn dá láì ní bàbá wọ́n pàdé mi lẹ́yìn àpáta yìí èmi ń lọ Mẹ́dínà Allahu akbar kò sẹ́ni tó lè rótó gbogbo kéé tó gbogbo yẹn lórí bẹ́ẹ̀ tọ́ báyìí àwọn ẹni tí wọ́n lé kúrò láwọn alẹ́ wọn nínú nǹkan ọ̀tá máa ń ṣe fún ọ̀tá rẹ̀ tó lé jù kò síbi ká lé lé tọ́ba wá lé ọ lé tí wọ́n fi ọlẹ̀ kan máa gbé lù wọ́n fi ti wọ́n lé lé sàpèjúwe kó o lè tó mọ̀ pé ń bá ọtí lé kó lù tọ́ba ní á lé ọ má lérò àwọn ọ̀tá rẹ̀ lò yé ti bí babaláńlọ́ọ̀dù ọ̀tá rẹ̀ ọ̀sọ̀pá wọn lé ọ ìtumọ̀ rẹ̀ ni pé á lé ọ́n lè nítorí pé tí wọ́n bá ti lé ọ́n wọn ní jẹ́ orílẹ̀ mi gbé lè rí pa àwọn lé ọ́n ni torí ẹ̀ lólu á sọ pé ohun ọ̀kọ̀ fún wa lórí àwọn kèfèrí bí àwọn ahlul kìtàbí yẹn àwọn jẹ́ pé wọn ò gbógun tì wá níbi ẹ̀sìn wa wọn ò sì lé wa kúrò láwọn ilé wa wọn ò sì jọ máa lẹ̀dí àpò pọ̀ lórí àti léwa kó ń lò olùwà ló wọn kọ ẹn tẹbẹrẹ ohun wọn tó kọ tètè ìlẹyìn ìnáwó àwọn ẹgbẹ́ olùmọkànlẹ olùwà kọ kẹsẹ dáadáa sàn kẹsì ṣe dọ́gba pẹ̀lú wọn torí pé olùwà àwọn olùṣèdọ́gba ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbọ́dọ̀ rí wọn lọ́kàn rẹ̀ àgbọ́dọ̀ rí wọn lọ́kàn rẹ fún ọgbọ́dọ̀ dénú ọkàn rẹ láì dípò kó ikọ̀ fẹ́ràn rẹ dé ọ̀gbádùn. tálẹ̀ ní ká bá lọ́kàn rẹ àwọn mùsùlùmí. ilé ìgbà yé wa tẹ̀bá àwọn sọ̀hábà ti sọ inna lanabushu fi wujuhi aqwami wa qulubuna tal'anuhum. àwa ọmọ lẹ́rìn-ín níwájú àwọn èèyàn kan tá a bá pàdé nígbà tó kàn wá ń ti lànà ọ̀gbọ́dọ̀ fẹ́ràn kẹfẹ́ dídé ní olúwa ló lè ṣe dáadáa sí kó sì ṣe dọ́gba wọ́n sábò sísè wọn ṣùgbọ́n àgbọ́dọ̀ bá wọn lọ́kàn ilé ìbáyé wa wọ́n lé wọn kúrò nílé tó fi dórí ànábì wa Muhammad sallallahu alaihi wọ́n lé kó lé ọ̀dà wọ́n lọ fẹ́ràn kẹfẹ́ dídé táwọn tó lánàá bí lé náà lọ yẹ ká bá wọ pẹ̀lú wọn kí nàìjíríà ń ṣe à ń sàpérò ní onídàáfà pérò náà ẹni tó ní odidi ànábì lé ìwọ́n lọ jókòó pẹ̀lú ẹ̀ àwọn alẹ́ ń sàpérò àpérò kọ̀ àbápẹ̀túká torí kí ẹni tó bá ti dún ọ̀tá ìsìn rẹ ọ̀tá rẹ ọ̀tá tó ju ọ̀tá òwò lọ. wọ́n lé wọn kúrò ní àwọn ilé wọn lọ́nà àìtọ́ kí ni wọ́n ṣe ìlà àbíyàkóòlù rabbuna Allah ẹni tí wọ́n ṣe ẹsẹ̀ tí wọ́n ṣe ojú pé wọ́n sọ pé Allahu lolúwa ti wá lọ àwọn ò Láta àwọn ò ní àwọn ò ní ṣe ń sì pé ìtàn ọmọ túnra rẹ̀ sọ ìtàn máa túnra rẹ̀ sọ. ṣé bá wo àwùjọ Yorùbá náà lónìí nínú ìdílé rẹ ó rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti dẹ́yẹ sí ọ wọn kì í fẹ́ rí mi rẹ láti wọn yìí sì fẹ́ kó fi rí rẹ níbikíbi ẹsẹ̀ wọn lọ́sẹ̀ wọn lọ sí gbẹ̀sẹ̀ ah, ẹsẹ̀ wọn lọ́gbà pé mùsùlùmí lẹ́yìn náà pẹ̀lú àwọn ah, ti gbẹ̀sẹ̀ wọn kí lẹ́sìn sí yín mọ̀ mùsùlùmí lẹ́sìn ọmọ ẹjọ́ bẹ́sìn pálẹ́sìn kò yé wa fún o ha ó ti ẹ̀lẹ́ jẹ́ fún àwọn fún àwọn gbà tó ti gba títí òkun lẹ̀ mọ́ òkun lẹ̀ mọ́ lọ sí dáràn tó bẹ́ẹ̀ gbọ́n yín ni bàbá rẹ̀ á bàbá rẹ̀ ní yáre ọmọ kúlò wọ́n lè pé gbàtó ti gba ìsìn fúlàmù ṣòkòtò rẹ ti di péńpé àwọn ọ̀fẹ́ bọ́ sí mọ́ olómi ṣòkòtò rẹ péńpé òkúkú gbè wọ̀nyí ẹ nígbà tí ọmọ ẹgbẹ́ ni tí máa wá wọ ṣòkòtò àbúrò rẹ ẹ dàpọ̀ ẹgbọ́rọ̀ nítorí pé ìwọ́n ń tẹ̀sìn yìí ń ba àwọn lọ́kàn jẹ́ lẹ́yìn náà kò sí sáfẹ́ sínú fámìlì tí máa fara máa àtàlà pé family meeting máa wà ẹ̀wọ́ wo la wá darí tó bá yín dá tòní bá yín dówó tòní bá yín dá owó tàlẹ́. kọ́mọ̀ bá wọn lọ́kàn jẹ àti ṣe bí ma ti yà kàtà àmà ní lọ́wọ́. àwọn náà máa bẹ ọlọ́ọ̀ bí kí wàá lò dé bọ̀ bí kò wọ́n ga ọ̀ káwọn náà ti lọ́ọ́ lójú yóò náà lọ mẹ nìkan nu fámìlì ọmọ fámìlì ọmọ ìṣe dáadáa sí wọn ọjà orò olé ńkọ ibi tí wọn lọ nù torí ẹ ìtàn máa túnra rẹ pa nínú gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan tó bá ti níbi ṣírò ṣírò ṣírò ọmọ tàbá ọmọdé ọmọ tí ọba bá wọn ṣe tọjẹ mẹbọ wọn ṣe tán láti wọn dànù kọ́dà wọ́n tún fi yí ọ pé mọ́ pera rẹ lọ́mọ eléyìí tó wọ́n máa lè wọ́. ẹ̀rí pé irú rẹ̀ ń tún ṣẹlẹ̀ títí lónìí torí kò wo àwọn kò sí Islam. ìbára la bí ọ àwọn náà la bí ọ sínú ẹ̀sìn mùsùlùmí àbí olùsọ afẹ́ mọ́tò wa lọ dáwọn ọmọ pariwo ni yọ mọ́tò yìí lọ ẹgbẹ́ lódò lẹ́yìn èwo lẹ́ ń kọ́ nínú ẹ̀kọ́ ìsìn Islam ẹgbẹ́ ń kọ́ ń àti bẹ́ẹ̀ sì máa fi òòsà lé lárugẹ kílẹ̀ mọ̀ tí ó lè lọ. ẹ wá bímọ ọmọ dáàbì yín lọ ọwọ́ àjẹjọ́. kí èsì o láàrin tó mú àti máa bẹ lágbọn ọlọ àti kó máa bẹ lágbọn àwọn èèyàn rẹ èwo ló mú èèyàn rẹ ò lálùjẹ náà tó fọ wọn sì ní náà fi lè dẹrù bọ ọsẹ bọ lásán lásán àwọn olódodo ọdá nǹkan kàmọ àwọn ranu àwọn rege àwọn amusua àwọn òfin kí ni wọn ní sáfi ń dẹrù bọ wọn ni kò mójútó ẹsìn ẹ má fẹsẹ̀ rẹ ṣeré ẹ ọmọ yorùbá làwa àìsè ibo tẹ́lẹ̀ nà yorùbá ni wa ṣùgbọ́n títẹ́ tá a jẹ́ yorùbá pọ̀sọ́ ti kíláàsì fún apá gbọ́dọ̀ tó ṣẹ̀bọ̀ ọ̀ṣẹ̀bọ̀ báwo ọmọlẹ́gbàá ọmọlẹ́gbàá tí ìsìláàmù tó dé orí kí ni wọ́n wà ó ní ẹ̀kọ́ afọ́fíkọ̀ ọ̀pẹ ni wọ́n kàábà táwọn ṣe tọ̀wọ́ àfúrẹ̀ lónìí òòtà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ní ń bẹ láyìíká kàábà òòtà mélòó lọ́wọ́ àlè ìfẹ́ náà bàbá pọ̀ jù bẹ́ẹ̀ lọ àyíká náà kọ́ lọ́wọ́ àbẹ́ẹ̀kọ́ ni ní mẹ́tíà ní àyíká kàábà lásán òtún ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta lọ́wọ́ àbẹ̀. sẹ́kọ̀ọ́ yẹn kí lárúbá náà sọ pé ọmọ lárúbá náà wá kílẹ̀sì tí muhammadu mú wa ó tó bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n lónìí kọ́ ìdájá nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaj. gbogbo wọn ti wà sí islam tí ẹnìkan lónìí ní ìsìn lọ́wọ́ àtìsẹ́ mọ́ta wọn sọ pé ọmọ lọ́wọ́ ni wọ́n ọlọ́pàá àkọ̀rọ̀ islam àbọ̀ gbádùn sọ̀rọ̀ ẹ̀gbọ́n náà lọ ń sọ lẹ́nu sínú rẹ̀ ń dùn. eléyìí túmọ̀ sí pé alhamdulillah islam náà ti wọ ilẹ̀ yorùbá ọjọ́ ti pẹ́ àdúpẹ́ fún Allah ìwá ló dé tí ìmánìyàn wá dínà lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá dèpòdépò pé yóò rẹsẹ̀ ti wálẹ̀ mu. Lọ́tọ́ púpọ̀ nínú wọn báwọn ṣe láwọn ṣe Islam ẹ̀bọ náà wọ́n ṣe. Ẹ̀bọ lọ́pọ̀lọpọ̀ ń ṣe. Torí ẹ̀mí sẹ́nìkan bá jáde lónìí tó ní ajígbọ́ ti fálò. Ó sì yanu tà yanu ẹ̀rọ yìí kan lẹ́nu rẹ̀ tẹ́ ń pè lẹ́yìn Mọ́kà tó ti fáwọn ọmọ yìí ti Mọ́kà bíi. ńlọ àjì ńlọ ọmúra òun náà tó ní mùsùlùmí lò àmàdígbọ́ ti fálò torí fani dá wọn là ìfani jẹ́ káwọn onídàgbàsókè ìfani jẹ́ káwọn rọwọ́ mú tẹmọ̀kọ́ sẹ̀bọ̀nù tí èsè mùsùlùmí ọ̀kẹ́ tó jáde ó ní ṣọ́ọ̀ṣì ló máa ń lọ ọmọ ṣọ́ọ̀ṣì lòun ní ọmọ ṣọ́ọ̀ṣì tó ṣe pé ọ̀dájú sáká òun sì gbowó hán níbi ṣọ́ọ̀ṣì wọ́n sọ pé àwọn wọn yẹn wọ́n ṣe mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n láyà wọ́n láyà wọ́n ti jáde wá sọ tiwọn àwọn yòókù náà kọ́ wá sọ tiwọn púpọ̀ nínú ọmọ Yorùbá náà wọ́n ní tiwọn náà tó ń ṣe ó pé rárá mùsùlùmí mùnàfíkì lọ́pọ̀lọpọ̀ abẹ́lẹ́ yìí ń bùkátà tán ni nígbà tó ń ṣe ọdún òkè Ìbàdàn tó gbogbo èèyàn tó jáde tí máa lọ sẹ́yìn ṣé àwọn ẹni tá a mọ̀ pé wọ́n ṣe mùsùlùmí lásán ni wọ́n ń béèrè ṣé bá pọ̀lọpọ̀ mùsùlùmí náà ní lọ́bẹ̀ tóbi ló tún sábà ń tẹ oògùn táwọn mùsùlùmí nù àbáwọn ọ̀sẹ̀bọ àwọn kèfèrí gbàtà sọ́dún ọ̀sẹ̀ méjì tí àwọn tí èsè mùsùlùmí nìkan lọ rí ń bẹ̀ ṣé bá pọ̀lọpọ̀ aláàjì náà lábá ń bẹ̀ àwọn aláàjì pangolo àti aláàjà pangolo àti akramakumullah ńgbà wọn sọ bẹ́ẹ̀ yọ tí àwọn ẹlẹ́yọ̀ ọ̀sẹ̀ bọ́ nìkan la ń bẹ̀ ni ebi ọ̀pọ̀lọpọ̀ náà lọ́kàn yín mọ́tàmánu ìgbà tó ń sọ bẹ́ẹ̀ tí àwọn mùsùlùmí lásán ń bẹ̀ ni mùsùlùmí wàhálà o èmi náà ni mí o náà ni o irú èrò Allahu akbar kí ló dé tí ò jiná ìsìláàmù wa kí ló dé tí ò fẹsẹ̀ múlẹ̀ pẹ́sẹ́ ìsìláàmù mùnàfíkì lọ́pọ̀lọpọ̀ ń ṣe ìsìláàmù ojú ayé lọ́pọ̀lọpọ̀ ń ṣe ìmọ̀nyìn ò sí pẹ̀lú wọn wọn máa yọ pinnu aktharuhum billahi illa wahum mushrikun ọ̀pọ̀ ìtọ́pọ̀ jù nínú wọn wọn gba aláhùn bọ̀ ṣẹ́bọ́ látàn ni wọ̀lá yóò jẹ́ nǹkan ìyàlẹ́nu níjọ́ gbẹ̀ndàlùkìyàmù àwọn ẹlòmíì tá à ń fojú mùsùlùmí wò wàláhì tá à ń fi jọ ń tòsí mọ́ṣáláṣí ibi tí wọ́n ti gbé wọn dìde òní dáa sọ́mọ kẹ́lẹ́ mi ń fi tiẹ̀ pamọ́ ìdí nu tí mo ní ẹni tí ò ti sọ̀rọ̀ gan kọ́ sọ tiẹ̀ torí pé ìgbàgbọ́ ọmọ Yorùbá ni pé àwọn ò lè dúró lásán torí táwọn bá dúró lásán ìjì burúkú bí àwọn àwọn ò tún ní nílọ nínú sẹ́ǹsì àwọn ibi táwọn ti ń gbówó ọ̀nà onílà àfi káwọn mú gbogbo ẹ̀ mára wa torí ẹ̀sọ́ bá dáa fáwọn kẹgbà pọ́nlẹ̀ táwọn ń tọ́ ọbọ̀n lójú ọjà fáwọn tó bá tútù wá já àwọn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ torí káwọn irúnmọlẹ̀ kí wọ́n mọ̀gbà tún gbẹ̀yìn lẹ́yìn àwọn kí nǹkan àwọn bàjẹ́. La ilaha illallah ẹlòmíì gan iṣẹ́ awo tiẹ̀ ọ̀dọ̀ àwọn àfa àlọ́wọ́ àṣẹ ẹ sọ pé náà òun ọ̀dákẹ́ lórí ọ̀rọ̀ arọ òun jáde sọ̀rọ̀ arọ àmọ́ àwọn àfa lòun máa lò àfa àwo àfa àwo lẹ́ ń lò ìbáwọn aláwo náà gbogbo ẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹ wọ́n jà táwọn èèyàn ti ń tajà púpọ̀ nínú àwọn èèyàn tó pé mùsùlùmí ni wá mùsùlùmí ni wá aláwọ̀ nìkan lọ́mọ tí wọ́n dé má bí aṣọ àbí kí ló dé tó gbálábà hun ọjà tó náà fẹ́ wá rajà ni àbí alábàáwọn gbọ́n tún ṣe dáa fún ni pé ọ̀pọ̀ ọjà ni o láì sọ́mà ọkùnrin kùn lọ́kùn alábàáwọn ọjà títẹ̀ làṣírí tí wọ́n rò pọ̀ mọ́ alábàáwọn gan pẹ̀lú ọjà títà ọ̀gá torí ká lè máa tà ebi wọn náà ẹlẹ́bọ ni ọ ẹlẹ́bọ burúkú ni ọ kí ló ní sọ lọ sọ́jà láago méjì òru tọlọ wẹ lóríta mẹ́rin ọjà kí ló ṣe kí lọ wà lọ wọn sọ pé gbogbo ẹni tó bá lọ bá ṣe káà ọgbọ́dọ̀ dá o torí wèrè ni o wèrè lọba bọ ó ti yá wèrè tẹ́lẹ̀ náà ẹni tí lọ wẹ láago méjì òru ní òde gbantata wọn ti lẹnìkan ọgbọ́dọ̀ rí ọ àìnìkan rí ọ ọ yà wèrè bọ náà ni kọdọ ọmọ tí ń kọ kí o òun náà tó fi ṣírí kà kù kí ń gbà. ike afẹ́ mọ̀kànlá lọ́wọ́ kọ́lá rọ̀sọ́lù àwọn náà tún fi ṣírkà fún gbogbo ègbò òfò yọ máa ṣe ike kórì òun lè sí orí tó ti dọ̀tí. bọ́ọ̀lù orí ìṣe dọ̀tí òun mú kinní bí eérú bí èédú èédú tẹ́ máa mú nǹkan funfun ni àbí yóò dúdú ọpọlọ rẹ̀ ń dúdú wọn á lọ fẹ́ máa kí ọ̀pọ̀lọpọ̀ àti sangbẹrẹ burúkú ní gbogbo níbi gbogbo àwùjẹ tí nǹkan rí wọn máa fi sígbẹrẹ táwọn awúsá tó níbi ìjàmà lórí tí nǹkan rí wọn máa fi kó gbẹrẹ lójú ẹ ẹwúrẹ àti òfòlé lóbi abata gbogbo adìẹ tán dúgbàdì tí wọn sun gbogbo ẹ ná tán rẹ ma bàbá oníhìjàmà tó nígbẹrẹ nìjàmà àwọn ọmọ bàjẹ́ ń bàjẹ́ àwọn ọmọ bá wọn gbé wọn lárugẹ torí kó lè gbà tiwa ọ̀n tajà ní àbọ̀ nǹkan ni. ìrẹsìn wọn fẹ́ sàlàyé fáwọn èèyàn kí wọ́n pọ̀ pẹ̀lú pé wọ́n gbà tiẹ̀ kí wọ́n pọ̀ tí wọ́n bá gbà tiẹ̀ kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. irọ́ lásán akramakumullah torí di eléyìí ọ̀dọ́wọ́ wa ẹni tí ò sì jẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọn kí ni bẹ́ẹ̀ bá jò ní sí abẹ́ẹ̀kọ́ ni ó ní adigbọ́ ti fáwọn wọn kí ni bẹ́ẹ̀ bá jò ní sí ó fi hàn pé sáfù kan náà lẹ́jọ́ wa torí ru ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ ẹ̀rí pé ní ìsinyìí ẹni tí ò digbọ́ ti fa sani olóògùn ní Yorùbá àfàwọn tó ló wá bá sàn oògùn tata Yorùbá ní ètò àfàwọn tó ló wá bá sàn tó yẹ bá ti sànù wọ lọ́mọ kò tí sànù bàbá rẹ̀ bí yẹ bá ti wà nù mo ò tí sànù ìyá rẹ̀ tán àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan wà tó ń tó ju wọn máa ń dàbí ojú àbá kò dojúmọ́ ògùn ni torí wọ́n ti tọ́ka lá ojú gbọ́dọ̀ kọ́kọ́ ra kó lọ. wọ́n lé tí wọ́n dé mara tí wọ́n dé má jì tí wọ́n dé má pa lọ́kọ̀ọ́ká ah, bí ọmọkùnrin ọ̀dọ́ gbúdúgbúdú lòun òun fi bàtà túra lẹ̀ ṣé ẹ ń lo ojú ogun ní bọ̀dá rẹ̀ tó subhanallah ọba ni lọ́kàn jẹ ọba ni lọ́kàn jẹ islam dà lójú ayé tẹ bá pàdé wọn tó bá kọsẹ̀ subhanallah sẹ́ni tó bá sọ ah, ní ọ̀dà ọ̀ wọ́n tóbi lọ ẹ̀ ṣe ti wáyà bẹ́ẹ̀ ni máa ní mo ná kìkì bó ọ̀là kò tí ogun lé ó ní àpótí ogun nílé ṣé oògùn náà ara dáná ti fi kọ́ wa. wọ́n ní ẹ ṣùgbọ́n àwọn ìṣòkè tàdá wa ó ní oúnjẹ yìí. wọ́n ní ẹ lo oògùn sáàrẹ̀ tí máa ń ṣe ṣé bí oúnjẹ yìí ṣé bí gbẹ́rẹ́ ni ṣé bí kẹ́lọ́ rí nǹkan mọ́lẹ̀ ni ṣé bí kẹ́lọ́ ti pọ̀pọ̀ ni kẹ́ máa pàyájọ́. ẹ̀yin náà kí èsẹ̀ sẹ́yìn ṣé mùsùlùmí ni wá lójoojú ó yẹ ká máa bira lóòkì tí ẹ máa jẹ́ mùsùlùmí lódodo máa dúpẹ́ fún ọlá nítorí wàá lè bàjẹ́ máa jìnnà sí èèyàn ni àǹjànú ni ibi ni àyè kan ni dókítà máa ń rìn síbẹ̀ ẹ̀sìn ọ̀bàjẹ́ yàrá fún torí pé ká kú ní mùsùlùmí lórí rẹ wa ya ayyuhal ladhina amanu ittaqullah ittaqullah haqqa tuqatih wa la tamutunna ìlànà wa á antum. a ò gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí ìpèníjà ńlá ni báwo láti kú ní mùsùlùmí ó yẹ kí gbogbo wa ká mójútó Olúwa kó ṣe rọrùn Olúwa ni waqatilu fi sabilillahi alladhina yuqatilunakum ẹ máa jà àwọn ẹni tí ń jà yín lógun lógun eléyìí ni ká jìjà gbára bó ti ṣe bẹ̀rẹ̀ ni wọlé ẹ̀ka àtẹ́jù ẹ̀ gbọ́dọ̀ ti tẹ̀ ọ́ ẹ̀ gbọ́dọ̀ ti tẹ̀ tọ́ bá jẹ́ àwọn ológun ní kẹjọ àwọn lò ó ṣe bẹ̀rẹ̀ ni. ṣùgbọ́n ẹni tó kú tó bá gbá wa létí tẹ́lẹ̀ á pè é àtàmójúkúrò ọ̀tá wa nídà àwọn ò ní ní kankan lọ́tẹ̀ yìí ọ̀ ń gbọ́wọ́ bọ̀ àwọn náà ti gbọ́wọ́ ọjọ́ dà káwọn náà ti yọ tiwa ẹ̀rọ ọba tó ní ibà yọba torí pé mùsùlùmí èso ń fẹ́ ìmọ̀sí gbogbo ọmọ èèyàn tó lù wá dá òun náà nìkan tó bá fẹ́ ṣe ọ léṣe mọ́gbà ṣùgbọ́n ní òtí gbà ní kíkẹ́ yìí náà jà ńlọ́pàá láti dàbí àgọ̀ tẹ́lẹ̀ olùwàtúni kọ̀kọ́ sí lóhùn àti alẹ́ tó kú ní fitnatun wọ̀yẹ̀kú ní dín kúlùhùn lè là ẹ máa jà wọn lógun ọ ẹ máa jà wọn lógun títí títí tí náà òfin ní ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀sìn tó fi di ti Allah báyìí lọ́lọ́ ẹlẹ́dàá wa ti ká jagun lẹ́tọ̀ọ́ anabi sallallahu alaihi wasallam oní umirtu an uqatila an-nas sábà wọ kàkàn yìí oní ti pẹ̀lú gun ẹ̀yin ní kẹ́ẹ́ gbéjà lọ́gà wọn wa qatiluhum ẹ̀jà wọn lógun. حتى لا تكون فتنة فتنة في نسلة ويكون الدين كله لله إذا جاءت في الله النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس أقامل تفكي جاوية لهم eléyìí ń ṣe ogun àti ìjàgbara ẹja wọn lókun sáńsà ẹgbẹ lọ bá wọn. حتى يشهدوا أن لا إله إلا الله títí tí wọ́n fi jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah wọ́n sì fi jẹ́rìí pé anabi Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ títí tí wọ́n fi máa gbé sọ láti dúró títí tí wọ́n fi máa yọ zaka sábà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wá àbò fún ẹ̀jẹ̀ wọn kò sẹ́ni tó wọn lẹ́nu ìṣòro wọn ọwọ́ Allah lọ́wọ́ a ò ní ṣe kankan fún wọn ní sùtà àfi tí wọ́n bá tẹ̀ sófin ṣẹ̀ríà wọ́n pa mí láti kí n jẹ àwọn èèyàn lógun bẹ́ẹ̀. wọ́n sì ti mọ̀ pé káàdì afọ́sójú ọ̀nà ọ̀wọ́ oná ni àyè tó ga jù nínú ìdáǹpẹ̀ ní islam wọ́n fi islam wéra fún un anabini wa zero wotu sanamihi aljihad èyí tó ga jù ní ara ike ẹ̀yìn islam ike lọ gajù lára rà fún mi èso tí wọ́n gajù lára kéyì omi jihad wọ́n ń ti jihad lẹ̀ àti pẹ̀lú ọkàn wọn lábùkù níjọ́ táwọn èèyàn bá ti ṣe jihad mà àbùkù ọ̀jẹ̀ sí wọn gbogbo ẹni tó ti rí yín sí máa yàgbé ara yọ padà dẹni tó rí yín sí sítọ́ sí i lára gbàtẹ́ bá ti ní ẹ̀sẹ̀ jihad islam kò lè fìdí múlẹ̀ àfi pẹ̀lú jihad gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a ò lè rálà yí òfin ṣẹ̀rí àti láì sá Al-Qur'an tẹ́bọ́lá tó ṣàlàyé òfin ẹ̀sìn Islam kí ni àbá fi ṣe sálọ láàmà pani lá al-kitabu was-sunnah torí ẹni ìṣiṣẹ́ ìbálẹ̀ ń ṣe dáwà ẹ̀rí lè kéwọ̀ ẹ̀ lọ ẹ̀rọ àwọn olùmọ̀ ẹ̀ lọ kó kí lọ́dọ̀ wọn odidi lásán rí tó ọkà dìde olóhùn ṣe dá wà á sì kí nàìjíríà ṣe oníyà kí nàìjíríà à ń sọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ òwò tó bá fẹ́ sàlàyé ẹ̀sìn Islam tó bá nímà ẹ dákun kí láti ṣe ọbẹ̀rẹ̀ sí pààlọ́ ni àlọ́ ló kù tó ọmọ pa torí ẹ̀lẹ́sẹ̀ rí gbogbo ẹni tí ọba ti kọ́ kí ó tó fojú kéré kí ó tọ́pọ̀ láti kọ́ kí ó tó wá lóun fẹ́ máa kòtò lọ kí á lọ pọ̀ jù nínú àlọ́ náà irọ́ ni irọ́ ni ti jẹ́ pé gbogbo orú wọn òpùrọ́ burúkú ni wọn bí àwọn tẹ̀blígì yẹn irọ́ Nàìjíríà limited ni torí pé kò sí mà àlọ́ lèèyàn máa pa àlọ́ ìrẹ̀wẹ̀ kí ni irọ́ lọ́ba dé torí ẹ̀ ni a lè rálàyé ẹ̀sìn sí láì jẹ́ pa ní mà ìmọ̀ kọ̀ wá rọrùn ìgbà tí ò ti rọrùn náà lè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ mọ́ lọ léjó túpẹ́túpẹ́túpẹ́ lọ́tà tí wọ́n wọ́n bí wọ́n ti sá ẹ̀mí ọ̀ lọ léjó rí o àwọn léjó bá rí ní o ọgbọ́n orí ọ̀ parí ọ̀ parí nítorí pé ẹni tó lọ rí kọ́dọ̀ lọ léjó bí ẹni tó kọ́ parí ẹni tó kọ́ parí bí ìdílé là tí wọ́n máa ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ẹ̀sìn onísàlẹ̀ rí nǹkan kan sọ ṣùgbọ́n mo lọ mọ sá wọ́ ọ lọ àwọn tó lọ náà ní primary three ti sá wọ́n ní fún àbàbá nípa àwọn ilé ẹ̀kọ́ tẹ̀ lọ bó ti ẹ̀kọ́ wí ni torí pé bá kí mo lọ mo dé yàrá akẹ́kọ̀ọ́ kẹta sá sọ eléyìí túmọ̀ sí wípé a lè rálàyé ẹ̀sìn ṣe láì mímà ìmọ̀wó láti bùkátà fún pálọ̀ lọ́wọ́ pálọ̀ rọ̀tòlù yàtọ̀ táwọn sọkúsọ náà yóò sọ pé onímà òun fẹ́ sàlàyé ẹ̀sìn ògidì sọkúsọ ni tẹ bá kó ìdọ́gọ́rùn-ún ọ̀rọ̀ tẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan tẹ wá jọ tẹjọ tẹjọ ẹni pé ọgọ́rùn ó dín ìdajì ẹyọ kan nínú ọ̀rọ̀ tó sọ irọ́ ninety nine point five gbogbo ọ̀rọ̀ tó sọ irọ́ ni onímọ̀ àrọ́ lórí kí wọn náà tún pọ̀ láwùjọ wa yìí. ó lè pé olùkọ́ ilé ẹ̀kọ́ kan lò ó lè pé òǹga ló ń darí ilé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn mẹ̀sìn wọn mà láti nítorí pé gbogbo ó sọ̀rọ̀ àríkè mbẹ̀ tẹ́rù eléyìí náà ni ọ́ sàlàyé wọ́n á gbé lọ bòmí ó ní ọ̀rọ̀ tó sọ kò rí bó ṣe sọ àá ẹnfọ́n àlẹ́mọ̀ àmìlà sẹ́yìn lẹ́mọ ní àbí ọ̀lọ́ àpèjúwe àwọn olódo ọ̀pọ̀ nàìjíríà yìí a lè rálàyé ẹ̀sìn sí àfi ká mọ̀ nípa kìtàbù ọ̀sùn ẹnìkan ni kí ni wọ́n kọ́ yín létí oyin tó ju kìtàbù ọ̀sùn náà lọ kí ni wọ́n bá tó kọ́ ọ́n ilé kí la pè ilé ike ilé orin ilé wákà á nígbà yẹn kọ́kọ́ ọmọ náà nù alkitaabu wa sunna torí ilmu nahu ilmu sarf ilmu balagha fiqh al-lugha gbogbo àwọn eléyìí wọn pè ní ulumul ala àwọn àmàtí máa ń rani lọ́wọ́ ni láti dá ẹ̀kọ́ tá ń kọ́ nípa kìtàbù wa láti dá àmà tó bá yẹ kó nìkan lẹ́yìn kọ́ ẹ̀ padà kọ́ kìtàbù wa sunna tó aláǹfààní ẹ̀ sàǹfààní kankan eléyìí túmọ̀ sí wípé a ò lè rálá yé ẹ̀sìn sí tàbá ti sọ pé àwa mú síra Allahu lọ́tà amúsùnà nàbì sallallahu alaihi wasallam lọ́tà ó lè rálá yé ẹ̀sìn sí torí ẹ̀ àǹbùkátà láti dá alukurani mà dáadáa àǹbùkátà láti má àdìsá nàbì sallallahu alaihi wasallam mà dáadáa nítorí pé bàbá dá méjèèjì mà ẹ̀rí pé ọ̀rọ̀ tó máa gbọ́ nílẹ̀ yìí oníyàtọ̀ sí ìtọ́ gbọ́nbòmí oníyàtọ̀ sí ìtọ́ gbọ́nbòmí á padà sọ̀rẹ́ńdà pé ti Allah àti tànàbìlà. àmọ́ ńgbà tó bá ti jẹ́ pé gbogbo àlàyé tí kálukú ń ṣe ọ̀dá lórí kìtàbù sunna oríṣiríṣi sọkúsọ ńlọ́pọ̀ wọ́n padà sọ àwọn èèyàn di oníròyìnròyìn wọn ò ní mẹ́tí wọ́n mú wọn ò ní mẹ́tí wọ́n mú nínú gbogbo ẹ̀. ìrẹ́lẹ̀ ló wá لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد olúwa fi hàn pé wọn ànábì bùkátà nǹkan méjì ẹ̀rí tó múnádóko tí wọ́n fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n sì bùkátà gbára àti nǹkan jà tí wọ́n fi máa fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ọ̀tá wọn torí pé kìí ṣe gbogbo ọ̀tá iná ní tí wọ́n bá pè lọ sí di ẹ̀sìn ni wọ́n sọ ikú wọn gbọ́ wọn gbà àmọ́ tí ó sàgbéjẹ mọ́wọ́ wọ́n bẹ nínú wọn níjọ́ máa lépa ẹ̀mí àwọn ẹni tí ń pè wọn lọ sí di ẹ̀sìn tí wọ́n máa wọ́nà láti máa mú àwọn ọmọlẹ́yìn wọn lọ́kọ̀ọ̀kan pa wọn ò ní kẹ́kẹ́ tí wọ́n lọ wájú torí ló lọ́ aṣọ ike a fún àwọn ìránṣẹ́ wa aṣọ tíra kalẹ̀ fún wa àti òṣùwọ̀n táwọn èèyàn lè bá a máa ṣe dọ́gba àtúnwá sọ irin kalẹ̀ tí agbára tó ní tí agbára tó gbópa ń bẹ lára rẹ̀ wọ́n máa fi ṣe nǹkan jà torí àwọn anábì wọ́n ń ṣe jihad àwọn anábì ń ṣe jihad nítorí tí anábì ọba ṣe jihad ẹ̀sìn islam ò ní débi tó dé ẹ mọ̀ pé anábì ó kú fẹ̀rẹ̀ tí anábì ó anábì tún kó àwọn ọmọ ogun ìsámájọ tí wọ́n lọ táwọn agbọn abomi ti ìṣẹ̀lẹ̀ lába torí pé olúwa hàn náà ti gbogbo àgbáńlá yìí ànábì ò sì ní jẹ́kùn lọ́lọ́ sí gbogbo àgbáńlá yìí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà mọ gbẹ́sìn yìí ká gbogbo àgbáńlá torí rẹ̀ jẹ́ ìṣò Usama bí ànábì sallallahu alaihi wasallam ṣe tó Usama tí ó ṣe sọ́wọ́ pé ọ̀dọ́ ni ọmọdé kékeré bí ọmọ ọdún méjìdínlógún ó ní wọ́n ti ṣe ọ̀gá ọ̀gá ti ń bẹ láàrin wọn Allahu Akbar nítorí kí wọ́n lè bá a sàn Islam pa torí ẹ̀ àwọn ànábì ṣe jihad ẹnìkan ò sì gbọ́dọ̀ dẹ́nu nígbà táwọn ẹbí bá ń lọ jihad àfẹ́jọ́ bá ṣe tán láti sòrí ìlú bí ìgbà táwọn ẹbí lọ sí tọ̀bù wọn sọ abẹ́ mẹ́ta kan nǹkan kan ṣe wọn wọn gbẹ̀yìn a nǹkan tó ju wọn rí kó lóò tó gbà tó wọn náà mà ànábì lọ sógun ọ̀fẹ́ ó ti wá dọ́nà ó kù díẹ̀ tí wọ́n ṣe ibi tó ké ọ̀ṣọ́dù wà abdullahi ibn Ubay ibn Salul olórí àwọn mùnáfíkì lọ́ba kó àwọn ọmọ ogun bíi ọgọ́rùn-ún mẹ́ta sẹ́jẹ́ mùnáfíkì ọmọlẹ́yìn rẹ̀ ó kó wọn padà Mádínà ó lọ wọn màdíta fẹ́ lọ́ máa ṣekú para wa Allahu akbar tòṣẹ́ mọ̀ pé ọbẹ̀ sọ̀rọ̀ ibú pátákì mùnáfíkì sẹ́fẹ́ máa ń tó pa nínú Suratul Tawbah sẹ́fẹ́ máa ń tó fún wa nípa wọn nínú Suratul Munafiqun olùwàsàlàyé fún wa nípa wọn ó kọ wọn ló kù tó ọjà olùwàsàlàyé hàn wa nínú sọ́rọ́tù nìṣà innal munafiqina fi darkil asfali minan nar wa lan tajida lahum nasira inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn mùnàfíkì ọmọ abẹ òní rí alárùn ti kọ fún wa torí orí ẹni tó yàn jẹ́ mùnàfíkì àbórí ibú ni torí láti sàlàyé màní láti pe àwọn èèyàn lọ sí dèmàn irin oníṣèwà láti ṣe nǹkan ogun láti fi mú àwọn èèyàn tẹ̀lé òdodo pẹ̀lú túláàsì tonti pé àwọn òní túláàsì èèyàn gba ìsìn àmọ́ àwọn tá a fẹ́ pè sí ìdẹ̀sìn ẹ̀ gbà kárí wọn pè á gbé e lọ́nà ìbẹ́ ìsọ̀rọ̀ ayé dòkúta àdìgbò lu ẹ̀yin onígbà ẹ̀ ẹ̀ fẹ́ kárẹ́ lómi pè àhámù yín lọ́nà torí ká lè ba àrọ́nà lọ eléyìí ni jihad lẹ́yìn ìgbà tí anabi ṣe hijira lọ sí alimadina tẹ́ bá wo islam dáadáa ẹnì kí gbogbo ìgbà tí anabi wà mẹ́kà gbogbo ti ń sọ̀kalẹ̀ nù alukur'an ti ń sọ̀kalẹ̀ nù alukur'an àtàwọn àhàdìsà nàbì sallallahu alaihi wasallam nàbì sọ gbogbo ẹ̀ ó dá lórí at-tawhid at-tawhid at-tawhid nígbà sọ láti dé nítorí pé ọ̀gá sí tẹ̀wọ̀hì islam nǹkan kò lè sí àní ìsìn wọn ṣe islam rọ ọ̀sẹ̀bọ̀niọ́ oṣù náà ṣe sọ̀láàtì kí láǹfààní sọ̀láàtì ọ̀sẹ̀bọ̀niọ́ olóṣù sèyàn kí láǹfààní sèyàn rẹ ọ̀sẹ̀bọ̀niọ́ olóńjọ zakat kí láǹfààní zakat rẹ ọ̀sẹ̀bọ̀niọ́ ọlọ́sẹ̀ hajj hajj rẹ onítùmá torí kèfèrí ni ọ́ tẹ̀wọ̀hì ni pàtàkì púpọ̀ bàtà nàbí wàá dé Madina gbogbo èèyàn ṣe mùsùlùmí mùnàfìkì tí ò jẹ́ mùsùlùmí lójú ayé wọn bìdá lọ́sọ̀ pọ̀ wọn ṣe mùsùlùmí torí ẹ̀ nígbà tí ọmọ ọ̀kan nínú wọn tọ́tọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam náà ni abdullahi bin Ubay bin Salul ọmọ rẹ̀ abdullahi oúnjẹ yẹn dáadáa mùsùlùmí gidi ọtọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé àìbá tẹ ẹ bá gbèrò láti Allahu akbar kí nítorí pé mi ò mọ ọmọ kan mi ò mọ ọmọ kan tí ma gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu nínú àwọn ànsọ́ọ̀rù bíi tòun tẹ́fẹ́ wá lómi èso náà pa òun ṣe sùúrù máa wọ ẹni ẹ bá rán pa kíkọ́ máa ṣayé wọ́n fẹ́ gbẹ̀sán wọn èmi ń bẹ̀rù wọ́n mú ma sọ pé inna muhammadan yaqtulu ashaaba muhammed pa àwọn sàábì rẹ̀ lójú ayé tí ní abdullahi bin ubay sàábì ní pàápàá kékeré torí lásán kọ́ náà bẹ̀ nísàlẹ̀ sàlẹ̀ ọ̀gbun náà ìrẹ́ mi sọ pé gbogbo yẹn ń ṣe islam òun sì bí ẹnìkan dáa ó nà kọjọ́ ju ayé lásán lọ́sọ̀ pé òun jẹ́ mùsùlùmí ní madina alhamdulilah àtòjìjẹ maka gbogbo èèyàn kékeré ẹsọ bá ti dá kóló ṣe sá kótó di kóló apàdà wá fánábì ní sẹgùn lórí wọn gbàtóló wá fánábì ní sẹgùn lórí wọn ìjọ ìlú anabi sallallahu alaihi wasallam lọsọpẹ láàyè ìjọba tẹbà àdàlùfọ kò sí ìjọba kan mọ ọ kọbọ òfin mu láti Mẹ́kà wá Mádínà lẹ́yìn gbàtóló wá ti fún àṣẹ lórí àwọn ará Mẹ́kà Mẹ́kà náà di ìlú Islam Mádínà náà di ìlú ilé islam wàrà ìṣẹ̀ náà yàtọ̀ kòló náà fi ìdí nílá àfọwájà mẹ́kà lólu à ń tọ́ka sí gbogbo wọn wọ islam wàá pa nítorí pé ànábì wa gbọ́n ọ̀dà káwọn aṣáájú ọgbọ́n tẹ̀lé aṣáájú tí ọba ti gbọ́n tọ́jú ń gàràngàrà gbogbo ilé tó bá fọwọ́ ma ẹsẹ̀ rẹ̀ ní òbí dáwọ́ ẹ ọgbọ́n dáná bìlọ̀ gbàtó ti gba mẹ́kà ó ti borí wọn àwọn kan á sọ sáànà jùlẹ wọn ní Abu Sufyan ẹnìkan ní tó fẹ́ràn àpọ́nlé ẹsẹ̀ nǹkan kan tí ó jẹ́ kí wọ́n hàn sí pé pọ́n lé lónìí torí òun lọ sẹ́kù lọ lórí àwọn kèfèrí Mẹ́kà ó sì ti gba Islam báyìí alábìwọ̀n ni gbogbo ẹni tí alábìwọ̀n ni ọkọ̀ọ̀kọ̀ sọ fún ọ kí lóò rò pé ń sèkún yín lónìí táwọn kan wọ́n lé lé wọ́n lé lò wọ́n lé gbogbo mùsùlùmí lò wọ́n bá wọn lọ́kàjẹ́ wọ́n ya ọkọ àtìyàwó bàbá àtọmọ àwọn náà yẹ ká lù pa lónìí ká pa wọn pàkópa ẹlẹ́mìí tí wọ́n á bí wọn pé kí lẹ́yìn rò pé ń sèpín kí lẹ́yìn rò ga pé ń sèpín lónìí kẹ́kí máa bí ẹni tó yẹ kẹ́kí ya jẹ́ àánú ànábì kọ́ bil mu'minina ra'ufur rahim wọ́n ní kíni khayra rere ló sì fún ọ nítorí pé ọkùnrin kẹrì ọmọ ìyá wa ni alákùnrin ìbùnà ọkùnrin kẹrì bàbá rẹ náà ọmọ ìyá wa ni alákùnrin anábìrin ẹ máa lọ atúnyìn lẹ ẹnikẹ́ni tó bá wọ kàába yìí ó ti dẹni ìfọkànbalẹ̀ ẹni tó bá sì wọlé àbóṣùfìà ọ náà dẹni ìfọkànbalẹ̀ tẹ ọkọ ti kọ bá nàbí ká àbóṣùfìà fẹ́ràn wọ́n pọ́n lé wọ́n á ní ẹjọ́ bá wọlé tiẹ̀ náà ẹnìkan kan gbọ́dọ̀ léwu á ah, inú àbúkù bí àná inú àbúkù bí àná ọgbà islam islam rẹ̀ wá dà àwọn awitan ìwọ ló lè gbà mùsùlùmí láéláé tí wọn bá gbà ìwọ ló fún láyé dáná dákú gbàgbé ẹ. àkàrà mọ̀kùnmọ̀ wá o tún lọ́ mọ àná mùsùlùmí dákú gbàgbé ẹ̀. bàbá sọ Abu Sufyan àwọn sọ kékeré ni radiyallahu anhu bàbá sọ Muawiya ibn Abu Sufyan kíláàwì radiyallahu anhuma. wọ́n kọ́ ló fún alálìjánu wọ́n fún ọ̀nà ọmọ ẹ̀kọ́ ò lè fún alálìjánu bọ́mọ bá sì yà ká tọ́jà yàkú ò lè fún náà olùwà ní fúnni lálìjánu ò ní fúnni náà alìjánu làwọn tọrọ wọ́n ti wá lọ́ọ́ máa náà táwọn sàhábà tó bá la àṣìṣe kan tó bá la ìdá kan àìdá wọn àtàṣìṣe wọn kí lọ já má lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn. bẹ́ẹ̀ làwọn ahlu sunna sọ kí ni àìdá wọn àṣìṣe wọn já má dáadáa wọn. wàhálà tó ṣẹlẹ̀ tí ò wa tó yẹ káwọn máa dọ̀tí ahọ́n wa pẹ̀lú ọ̀rọ̀ nípa rẹ̀. ọ̀tọ̀ lẹ́yìn náà ṣé wọ́n lọ́lọ́ abẹ́kọ̀ ọmọ bá ṣe ṣe òfà àwọn sábẹ́ àbí kí ni wàhálà àkàràmọ́kọ́mọ́ wá báyìí iná ni olúwa ẹlẹ́dàá wa gbogbo àwọn òfin tí wọ́n á sọ̀kalẹ̀ mẹ́ta lọ́sẹ̀ sọ̀kalẹ̀ azaka as-siyam lọ́sẹ̀ sọ̀kalẹ̀ nítorí pé ìrọ̀rùn lọ́ba dé báyìí ìpìlẹ̀ Islam ti islam ti ní ìpìtẹ kò sí bẹ̀rù ma tàwíìdì ti wà lẹ́yìn rẹ̀ ní nǹkan yòókù ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ o fáwọn tá a máa ń pèpè lọ sí díẹ̀ sí at-tawhid at-tawhid at-tawhid agbọ́dọ̀ mọ́tòtò tawhid gan ní tá máa pèpè lọ sí díẹ̀ ó ń gángangangan aṣàfẹ́kù rẹ̀ jù láwùjọ wa náà lẹ́sẹ̀ rí pé èèyàn ń ṣe islam ó tún ṣẹbọ èèyàn ń ṣe islam ó tún ṣe nǹkan tó lè sọ di káfíìn èèyàn ń ṣe islam ẹni tí gbogbo nǹkan tó lè yọ̀yàn kó ní islam ó tún rọ́ọ̀lù nítorí pé wọn ò mọ tawhid àbùkátà ká mójútó tawhid dáadáa dáadáa àwọn tí wọ́n tawhid pọ̀ lórí ìṣeré ọ̀kan nù rẹ̀ lélẹ́yìí ẹ̀ka máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wa lọ́nà tí ó gbà yé wọn. kábẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kéékèèké kátó lọ sórí àwọn ẹni ńláńlá nínú tó bá dé ní ńláńlá láti bẹ̀rẹ̀ kó méje fáwọn aláàmáwọn èèyàn máa fi ọ̀rọ̀ ọ̀wọ́ àti tànàbì nírọ̀ ọ̀pàtàkì kàmá ṣàlàyé tọ̀hídì fáwọn èèyàn torí tí tọ̀hídì wa bá dúró dáadáa yóò jẹ́ kí wa máa ní ládàá yóò jẹ́ kí wa máa ní ládàá yóò jẹ́ kí zakati yóò jẹ́ kí hajj wọn ní láàdá yóò jẹ́ kí jihad wọn ní láàdá òdodo táwọn sọ yóò ní láàdá gbogbo dáadáa táwọn ti pátá gbà náà ló sọ ní láàdá tọ̀hídì pàtàkì ọ̀pọ̀ ẹ̀mọ́yé làwọn ẹni tó yẹ kí wọ́n wà ń kó ẹni tí wọ́n máa ṣàlàyé tọ̀hídì fún wa táwọn náà bùkátà rẹ̀ àwọn gan ọ̀mọ́ náà lẹ́sẹ̀ rí i pé àfa lẹ́ pé ológun tẹ̀wéèdì náà kò sí rárá rárá. àtàlẹ́ pé kò sí ìyàtọ̀ láàrin tóun àti babaláwo ṣe kò sí yàtọ̀ àtò àtàlágbèbá kò sí yàtọ̀ ọwọ́ ìyàtọ̀ ní kíkọ́ bá jáde yóò wé láwàá. gbogbo àtò àtàlágbèbá àtàláwo gbogbo wọn ló ń pàdé lọ́dọ̀ àwọn ẹni tó bẹ́rẹ̀ pé wọ́n ń ta lẹ́kùlẹ́já kódà nítorí ìyá àwọn babaláwo míì lẹ́nu pé àwọn àfáà yìí mú orúkọ àwọn tíápà táwọn ń lò ju àwọn gan lọ. bẹ́ẹ̀ pàṣẹ pa owó ni wọ́n mọ̀ tí aláwo míì fi máa sọ ládùúgbò pé ọmọ ọmọdé ìsìláàmù ti yàn ó kì í dàbí ìgbà tó le díẹ̀ tó láwọn àfáà gan àwọn ọmọ tó ń pàdé nípàdé lẹ́nu ìpàdé òfò tẹ́ǹtì tó ń pàdé ẹni fáwọn ilé wọn kò ká tẹ̀tẹ̀ òhì sẹ́ńbà lè fa dídílẹ̀ àti fẹ́ẹ́mú àìmọ̀kan ara wọn gbọ́n ṣùgbọ́n dídí àti fẹ́ẹ́mú kì í jẹ́ ká kẹ́kọ̀ọ́ torí pé tí mo wá sórí tí wọ́n ní ká ah, wọ́n wá sọ̀rọ̀ ara dọ́ máa ṣé òrẹ́ ni sẹ́ẹ̀mì sọ pé mo wọ máa ṣé òní àbólódò ní ti máa ṣé òní àníkà bẹ́ẹ̀tì fọgbọ́ yé yọra rẹ fóònù kọ̀ọ̀kan tó rọrùn kí ni mo fẹ́ ti ti ọmọ tí òun ọmọ tí oyin ni wá ọmọ tí oyin ni wá tó gbé mi dé mọ́tà ni. ebi rọ́nà lọ́pọ̀lọpọ̀ ọmọ tí oyin ni wá ọmọ tí oyin ni wá ọfẹ́ ti gbàǹfààní kan ni kí wò lọ́pọ̀ lọ́dọ̀ mi náà ni. mo rò pé yé àwọn ọ̀fẹ́ tàn jẹ àfẹ́ tàn jẹ olómi ni bàbá rẹ mi ń ṣe bàbá rẹ tó yé mo ma ọmọ mi wọn náà sì mọ bàbá rẹ báwa lọ́la tó nítorí délé mi ìfẹ́ tàn jẹ gbẹ́ẹ̀sì yé kódà mọ́tòkọ̀ ọlọ́dọ̀ mọ́tòkọ̀ gbọ́ ní lẹ́nu ní níbi ẹ̀ kí ọlọ́ ọba ti jọ jẹ́ pé nǹkan tí mo ń ṣe torí tiẹ̀ ni ká gbẹ́ẹ̀sì yé wọ́n pàtàkì jàmá ìbànújẹ́ ńlá ní ọ̀jẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyà ṣe ani mùsùlùmí làwọn àyè tí wọ́n ń tọ́ àwọn mùsùlùmí sí wọ́n wá wa wọn ò rí wa ń bẹ̀ orí ọ̀dà kò má tètè wá bẹ́ẹ̀. tẹ̀bá sì wò ẹ́ rí i pé nínú ìsìláàmù wàlúwàhí àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó pọ̀ èèyàn sì lè mójútó wọ́n má rí i pé àwọn nǹkan yìí àfẹnitólu abámúdó wọ́tàrínú lọ́sọ́gbọ̀rì wọ́sọ̀rẹ́ wọ́n iná ha làkàbí ìrọ̀tọ̀ ilá àlọ́sàṣọ̀rì ọ̀rọ̀ ẹ̀dá kò lẹ́yìn gbogbo wàhálà yìí tọ́wọ́ ayé kápẹ́ńjọ́ gbẹ̀ǹdẹ̀ àní sínkò mùsùlùmí olúwa má ṣètò abẹ àbùkátà ká gbìyànjú ká dákun ká dákun ká dákun ká kọ́ nípa tẹ̀wé láti máa lò ẹlòmíì máa ń lọ bá àwọn àfa kan yóò pọ̀ fẹ́ gbà kí o tíra tí wọn á mú wa ó lè ní ṣe pẹ̀lú ètò òfin mọ́lẹ́ máa fi pawó tó fi máa ṣe wáàzì tó fi máa dá wákà àdá àfa mo rò pé ó lè jẹ́ pé ewé lóyún ọmọ mú akùn fẹ́ kọ́ ẹ̀yin wàá sọ fún rárá ẹ kọ́kọ́ máa mú tóra bàrà lẹ́yìn o ti kọ́ lẹ́kọ̀ọ́ tí o fi jìnnà nípa ẹ̀ tó bá ti jìnnà nípa ẹ̀ ó rí pé gbogbo eléyìí kò níyẹ bẹ́ẹ̀ kìí sẹ́ni tí ó wá tíó lọ́yẹ kó máa pe ẹni tó ń fẹ́ kọ́ fólùkọ́ olùkọ́ ló yẹ kó darí rẹ lọ sí ìdìjọ ẹ̀ kọ̀kọ́ kò sì ẹ̀kọ́ yìí máa ń jẹ́ kéèyàn rẹ kọ̀kọ́ tábà lè ṣe bẹ́ẹ̀ láwùjọ wa á àwùjọ wa dà ọ̀fẹ́ kọ́ tó ọ̀dà àwọn tíra báyìí ló fi bẹ̀rẹ̀ tó bá ti kọ́ ìtàn á tún bẹ̀rẹ̀ òun tó bá ti kọ́ ìtàn á tún bẹ̀rẹ̀ òun ọ̀pọ̀lọpọ̀ yóò tún nǹkan púpọ̀ sí lára rẹ̀ fúnra rẹ̀ àwùjọ òkìtà torí pọ̀ náà lára ó ní èèyàn tí ń tọ̀rọ̀ rẹ̀ kó má ti gbà tún ṣe sẹ́wọ̀n pé tó dáa ẹ máa bá àwọn èèyàn sọ abùkátà gbogbo orú nǹkan bá ń láwùjọ wa tí bá rẹ nìkan tí ń kọ́yàn lẹ́kọ̀ọ́ pàtó hì ẹ dákun ẹ lọ máa gbọ́ ẹ dákun ẹ lọ máa gbọ́ nítorí pé yóò ṣe àfọ̀mọ́ fún wa nínú ẹ̀sìn wa àwọn nǹkan tá à ń ṣe táwọn ọmọ àkókò da á filẹ̀ ètò à ń ṣe tó da á túbọ̀ máa ṣe eléyìí pàtàkì nínú ìgbésí ayé wa tọ̀wọ̀ hì ọ sẹ́rí lẹ́yìn rẹ̀ iná ní gbogbo ń tọ́jẹ́ mọ́ àwọn ìjọsìn yòókù ni wọ́n wà wà. ṣé a bá wo àwọn ilẹ̀ lárúbáwá táwọn máa ń ti máa lọ kẹ́kọ̀ọ́ á rí i pé àwọn àlóyè wọn kórè tìrìsì wọn ẹ̀kọ́ tá a ti ń kọ́ ń bẹ̀ wọ́n jọra wọn lágbọ́n abìkan wọ́n jọra wọn lágbọ́n bòmíì. ara ń tí Saudiya tó fi yàtọ̀ jùlọ asaudiya wọn mójútó ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nípa at-tauhid gbogbo ẹ̀kọ́ yòówù tó bá ń kọ́ at-tauhid pàtàkì kọ́lá tẹ bá wo àwọn adéwọ̀lù Khalid al-Kuwait Qatar Bahrain Sultanate Oman tẹ bá wo gbogbo àwọn Imaratul Arabiyyah al-Muttahida. ṣé bá gbogbo àwọn lóhùn kò sílù tó dàbí sàwùdí yà nípa ká mójútó tàwùdí ọ̀la ìtò. kódà tó bá yẹ pé alùlóbẹ̀tò àrọ̀bíyà ló máa ń kọ́ ní sàwùdí yà irú ẹ̀kọ́ tó kọ́ nípa tàwùdí ilẹ̀ ní ti ń kẹ́kọ̀ọ́ ní ibi tó pé tàwùdí náà ni wọ́n má nítorí ẹ̀ irú ẹ̀kọ́ táwọn náà ń kọ́ níwọ̀n náà kọ́ nítorí pé àfojúsùn wọn ni pé yẹ kẹ́nìkan kẹ́kọ̀ọ́ yòówù kọ́mọ màtàwùdí wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú nípa kakọ́ ọmọ níta òfin. ìyànjú wọn kan débi wípé ní nǹkan táwọn á mọ̀ ọ́ wọ́n ti ń gbà láyé ìgbà tí wọ́n máa ń kó àwọn olùkọ́ wa láti àwọn orílẹ̀-èdè mi wọ́n ti ń gbà kẹ́nikẹ́ni tó kọ́ ọmọ níta òfin kọ́ mẹ́jọ máa sàwọ́dì wọ́n ti gbà. bí sàwọ́dì àtúnṣe wa wà ẹnìkan ò sí yóò máa jánu pé tẹ̀wọ̀hídì ni èmi lèmi lèmi kọ́ tọ́jú ojú ọ̀nà tí mo tí mo kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí mo máa ń kàmí kò sí nǹkan kan náà lájọ kọ́ lọ́wọ́ àdókò nǹkan kan náà ni gbogbo àjọkọ nípa tẹ̀wọ̀hídì. ìrẹ́ ni ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ lónìí sọ́nba yín sọ̀rọ̀ nípa tẹ̀wọ̀hídì nínú àwọn ọmọ sàódì yìí táwa mà sọ àmọ́ nítorí gbogbo ibi tó bá ti kẹ́kọ̀ọ́ nǹkan kan náà lẹ́jọ́ kan pàtàkì tó bá jẹ́ al-Jami'ah al-Islamiyah. a ní ọ̀rẹ́ kan àdìjọ wà ní kulliyatu sharia tẹ̀lẹ̀ kan á tẹ̀lẹ̀ omukọ́ dẹ́kọ̀ rẹ̀ dúró fọ́dún kan òun sì jẹ́ Sufi ìgbà tó wá padà wá ipò tó fẹ́ kọ́ntínú ó wá tọrọ pé kán gbọ́n pé kò lè tó lóga bàtà gbé sí kò lè tó lóga tó làwọn bí yá ọ̀padà sí kò lè tó ṣẹ̀ríà máa ń bi pé kí ló dé tẹ̀sí ṣẹ̀ríà lẹ̀ ṣé mo fẹ́ pọ̀tà bùkátà láti lò láyé wa dáhùn ọmọ bí wa ṣẹ̀ríà yìí lọ́wọ́ ó ní à ò lè yé mi ẹ̀ láyé mi wọ́n ní torí tòhídì tòhídì ọmọ ó ti pọ̀ jù. Àá wọ́n fẹ́ pa wá ní olùkọ́ mẹ́ta lọ́ndrẹ́d lẹ́bù tòhídì tòhídì tòhídì ó ti pọ̀ jù. Wọ́n á ní kó lẹ́ ṣe rí ibi tẹ́ sá lọ. Wọ́n ní bákan náà lọ máa sórí o. Ipe òwe lárúbáwá ni ayé na mẹ́tẹ̀ẹ̀jà alùpàtà rẹ̀ gbogbo bí tí mo sá lọ mọ̀ ń bá sáàtì. Gẹ́gẹ́ bó ṣe rí ìṣẹ̀rí àwọn bẹ́ẹ̀ náà ní lóga. Allahu akbar. Kí a lè sáàtì pé lúgà àwọn àbí ìjọba dé. Lúgà kan ni wọ́n bí wọ́n bá ń kọ́ máa ń le tó ni wọ́n bí ọ́ lúgà. Àmọ́ máa ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. Nísìnyí ni wọ́n bá kọ̀ béèrè wa lúgà mélòó lẹ́ ń béèrè. Lúgà báwọn mo rò pé yín wa. Àà orí ẹ̀ ẹ̀ padà sílé ó ní àwọn ti wọ tán káwọn tó kábàámọ̀ tó lè túmọ̀ sí pé wọ́n ń gbìyànjú ọ̀la nípa pé ọmọ tó wá kẹ́kọ̀ọ́ kọ́ ọmọ tẹ̀wéèdì torí pé tẹ̀wéèdì la bùkátà jù táwọn náà bá sì dá lábòsí tábà wo àwùjọ wa ibi tí kálukú wa náà ń mú àlàyé tẹ̀wéèdì dé ẹ̀rí pé tá a fẹ́kù jù láwùjọ wa ní kéyìn àtẹ̀wéèdì torí ẹ̀yin tẹ lọ kọ́ kí ó alihamudulilayi abáyé yọ̀ ìpolówó àti fún yín kọ́ ọwọ́ akókò ẹ̀ máa ṣàlàyé rẹ̀ fáwọn ẹ̀ máa ṣàlàyé rẹ̀ fún wọn ẹ̀ má wò pé wọn ò wá ẹ̀ má wò pé èèyàn mélòó ló ń jókòó alánàbí mi ọ̀wá ń jọ gbẹ̀ǹde ẹnìkan mi tẹ̀lé àwọn oṣù mi dàná mi ṣùgbọ́n ọ̀pá àkàkọ́ kí ó yìí tẹ̀lé ìtumọ̀ sí pé sẹ́yìn máa ń sàlàyé tẹ̀lé ìsàlàyé títọ́ ń sàlàyé pẹ̀lú àṣẹ ọ̀wà ìmọ̀lẹ̀ ọ̀pọ̀ àwọn yóò torí pọ̀pọ̀lọpọ̀ mi tí ó fi máa ṣàwáwí ni pé òun ọ̀gbọ́rí lódodo sí ẹlòmíì ọ̀gbọ́rí orin síbi tí ó ti bọ̀ ẹnìkan sì ti ti ń sọ ládùúgbò tòbó làti wá fẹ́ sí torí di eléyìí gbogbo àwọn òfin yòókù gẹ́gẹ́ bí ká pèpè fún sọ̀dà gẹ́gẹ́ bí ká tó síyàm gẹ́gẹ́ bí ká yọ zakat gbogbo ẹ̀ Madina ìlànà kan ìdíwáyò ẹ̀ dojú pa kébìlà ẹ má dojúkọ ibo là ń dojúkọ tẹ́lẹ̀ náà rí náà Baitul Maqdis olúwa ẹlẹ́dàá ní Madina ló ti ní ká máa dojúkọ Mẹ́kà Madina olúwa ti ṣe tẹ̀yọ́mù ló ti ṣe lóko kò sí tẹ́lẹ̀ lọ́dún kẹfà ńlọdẹ sọláàtù àsìkò ogun Madina ló ti wá lọ́dún keje alhaj Madina ló ti wá lọ́dún kẹfà àwọn ẹlòmíì sọ pọ́dún kẹsàn àwọn ẹlòmíì sọ pọ́dún kẹwàá nínú ọdún yìí ọdún ẹlẹ́kẹwàá yìí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti hajj dágbére olú ẹlẹ́dàá wa ó sì sọ ayé àyíkalẹ̀ fánàbì nígbà tánàbì dúró àràfà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan lónìí mo ti pẹ́ sẹ́yìn fún bó ti pé ìdára mi lẹ́yìn lórí ọyọ ọdún sí islam kọ́ máa bẹ́ẹ̀ sí i. a ọpẹ́ fún Allah tó ti wá mùsùlùmí ìdára ńlá yìí olóò ṣe fẹ́lẹ̀ mi o ti pé ẹ̀sìn yìí fún mi o ti máa ṣe ká máa wá islam àlàyé rẹ̀ ń bẹ nínú alukur'an àti sunna anabu muhammed sallallahu alaihi wasallam gbogbo nítorí ọ̀pẹ lẹ́sìn sálàbí ọ̀pẹ lẹ́sìn kò lè jẹ́sìn láéláé torí ààyè ò fún àdáda lẹ̀ nítorí pé aládàáda lẹ̀ nínú kó fi kún àbí kó dẹ̀sù àbí kó yí padà bákan mẹ́ta láládàáda lẹ̀ kò sáyè fàdàáda lẹ̀ olùwàlẹ̀ sì ti pé kòbùkátà kẹ́nìkan fi kún kòbùkátà kẹ́nìkan dínkù náà ẹ̀sìn ti pé kòbùkátà kẹ́nìkan kan yí nǹkan kan padà mbẹ́ olùwàsílò ti pé dẹ̀ra òun wa lórí ìdẹ̀ra ńlá lélẹ̀ òun wá yọ sí Islam kọ́ máa jẹ́sìn fún wa ìdẹ̀ra ńlá líle àwọn Yahudi wọ́n wá wọ́n ní àyà kan sọ̀kalẹ̀ fún àwọn mùsùlùmí tó bá gbọ́ àwọn onírú rẹ̀ sọ̀kalẹ̀ fún ọjọ́ tó sọ̀kalẹ̀ àwọn ọ̀sọ̀dìjọ ọdún bẹ́ẹ̀ là dáadáa lẹ̀ kí láyà náà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan. torí ìdí ẹlẹ́yìn báyìí ló lu ẹlẹ́dàá wa ló pé ìdẹ̀ra rẹ̀ lé àlùmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí. báwo la ànábì wa sallallahu alaihi wasallam báwo ni wọ́n ti fi sàlàyé. olùwàgbẹ̀mí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó mú lọ darapọ̀ mọ́ àwọn alábàárìn tó ga jù nínú àlùjánnà tó ga jù eléyìí ni àlùwọ̀síìlà ilé ìdánábi sọlọ lọ àti lantà ń tọrọ fún lẹ́yìn ìgbà tá a bá pèpè fún sọlá àlùwọsílà yìí lọjọ ìtọgba jù nínú àlùjánnà kọtọ sẹlómi o nínú àwọn ẹ̀dá Allah àyàfi fanabọ Muhammad sọlọ lọ àti sẹlẹ bẹ́ẹ̀ni anábì ti pa wá láti ká tọrọ rẹ̀ fún un lẹ́yìn tó bá pèpè fún sọlá ti tàn Allahumma rabba hadhihi ad التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الوسيلة لم ترفع نبي نبي واتصلوا من أفا النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم نيوسو ربيع الأول نيوس أجاتني نيوس ربيع الأول ní ọ̀sán ọjọ́ àtìní ànábì lọ sí hajj lọ́dún kẹwàá yìí a sì máa ké sí hajj yawmu tarwiya yawmu arafa mu al-adha yawmu al-qarr yawmu an-nafr al-awwal yawmu an mu al-akhir Ṣé ẹ bá dúró pẹ̀lú hajj ìjọba ẹ̀fà yìí. gbogbo ẹsẹlẹ títí ọjọ́ kẹtàlá oṣù zelhijja anabi padà sí madina oṣù oṣù almuharram safar rabi'un al awọ rabi'un al awọ lẹ́yìn hajj anabi sàlàyé sallallahu alayhi wa sallam anabi ti pálọ̀ òwe nínú ọ̀rọ̀ rẹ̀. tọ́ba àwọn èèyàn sọ ní hajj òní lọ́wọ́ ìtàkọ̀bẹ́lì min amri mẹsẹ̀gbọ́n irú tó ti lọ nínú ọ̀rọ̀ mi ọba tún padà wá ìní da ẹran lọ́wọ́ wá sí hajj ìbá sápá wá sí hajj tàmátọ̀ lèmi náà bá ti. ó ti fi hàn pé kí irú tí mo ti láǹfààní rẹ̀ rí kọjá kápẹ́ ìgbà tó nírú àǹfààní rẹ̀ òwe ni. bákan náà nígbà tó wà ní àràfà ẹ tẹ́tí gbọ́ mi o kẹ́sì pọ́ńtẹ́ǹ gbọ́ pé mo ń sọ làálí la alqaakum ba'da 'ami hada tóró ṣeéṣe kí n tún mọ́ pàdé yín mọ́ lẹ́yìn ọdún yìí. nígbà tí ẹni tí ń sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ orí ń tọ́pamọ́ ṣùgbọ́n ìmánì ni máa bì a ò kàn gbọ́dọ̀ wà láyé ká má ronú kú ìbá àwọn kan náà ní bẹ́lẹ́sì tí wọ́n ti má lọ́dún yìí nígbà táwọn náà bá kú wọ́n mọ̀ sọ́pà ń bẹ́lẹ́sì àti má lọ́dún yìí ká máa wá ń sọ̀rọ̀ ká máa bá àwọn ọmọ sọ̀rọ̀ kú o wọ́n sọ̀rọ̀ kú o nígbà máa ń sọ̀rọ̀ rẹ̀ yìí máa wá ní o òwúrọ̀ máa sọ̀rọ̀ rẹ̀ fọmọ́. ìrẹsì gbọ́ ọ̀rọ̀ ní ti ń sàmì hàn wá ó sì ti fi hàn ọ́ tóra nàbì lọ torí ká nàbì ma la na'lam mo máa ń Allah ń táwọ̀ torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam hajj ọ̀sán láìsí lóṣù Rabi'un awwal hajj dágbére. yẹnni ké bíi ọgọ́rin ọjọ́ lẹ́yìn hajj anabi sallallahu olùwàsókè wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila munqalabtum ala a'qabikum olùwàní muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ kankan bí ìbá ṣe ránṣẹ́ kan nínú àwọn ránṣẹ́ allah táwọn ránṣẹ́ ti lọ ṣáájú rẹ̀ ǹjẹ́ tọ́ba kú àbí wọ́n ti ẹ̀sìn kú pa ẹ wọ́n á sì torí ikú ànábì ẹ padà di kèfèrí bí àmì di kèfèrí nítorí ẹ̀ ànábì ti kú gẹ́gẹ́ bí gbogbo ẹni tó ti kú ti kú ànábì bẹnu sàárè báyìí ó tún di jọ́gbìn dàlùkìyà ànábì ní áná awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi lẹni sílẹ̀ ọ̀pọ̀pọ̀ lanu fún lọ́jọ́ gbẹ̀ngà qiyam tó ń ti pé nínú sẹ̀mí sàárè ìtànàbì ń ṣe báyìí ànábì tún fi yé wa nù hadé pẹ́nìkan ní wá sí sàárè àwọn kọ́sálámà sáwọn àti kó ló wá tẹ́mi àwọn padà fáwọn kó tó kó bẹ́ẹ̀ káwọn fi dáhùn sálámà ṣùgbọ́n ìsẹ̀mí ti sàárè ní kì í ṣe táyé máa tí inú rẹ̀ bá ń dùn tó ń yọ̀ lórí dáadáa kan tó dé sí ọ rántí ọ̀gá wa ẹni tó ló wá rántí wa tó lò ní sábàbí àti màná wa ń bọ̀ ló ń wà sallallahu alaihi wa sallam ti ń bẹ lábẹ́ ìkẹ́ eléyìí lọ́sẹ̀ nǹkan tí ó mọ ronú tó fi ní yá yọ̀ pọ̀rọ́ tí àtàwọn bá dé bọ́ tí aburú ń ṣẹlẹ̀ wọ́n kọkùn so wọ́n sọ pé kí ló tún sẹ́kù máa ẹ̀ǹdí ń pa àwọn wà fún mi lórí gbogbo àdáwò tó bá ti ní bẹ́ẹ̀ dára kú ànábì wọn mọ̀ amẹ́ sọ̀rọ̀ àyè sẹ́lẹ̀ lórí gbogbo àdáwò yòówù tó bá ti ní lẹ́yìn ipá ti kú àdáwò kékeré ni àdáwò kú ànábì lójú gbogbo àdáwò lọ. sọ̀làwà tó rọ́bí wọ̀sẹ̀lẹ̀ àmì tọmọ wa sọ fún anabi òkú òkú ń bọ lọ́wọ́ wà gbogbo afẹ́ lọ bá nàbì ibikíbi tá nàbì bá wà ó wù wá ká lọ rà nàbì kátó kú wọn ní sufi lọ́dọ̀ tí yẹn ẹgbà fún anabi kú tẹ́lẹ̀ náà yóò lè jẹ́ sufi gidi àfi kó jólódò lórí pé nu sufi àyè òdo ni tí o bá yí ọ àwọn náà ń kọ́ wa mà wípé olódo làwọn òdo ni wọ́n fi ṣe tọ̀rí pọ̀ ìwọ́n sọ pé mẹ́ta àlàyé yẹn kọ̀ ọ́ kẹ̀yìntà wàlímà náà afúláhà abẹ́lẹ̀ gbogbo ẹni tó bá fi ṣéwù rẹ̀ léèrè múrídìí tó bá fi ṣéwù léèrè pé báwo ni nǹkan ṣe rí báyìí kí ló dé tó fi rí báyìí wọ́n lò ní sórí rẹ̀ láéláé àbáàbá wa gbọ́dọ̀ béèrè kó láti kọ́ mà ìbéèrè sì ni kọ́kọ́rọ́ ìmà torí ẹ̀ tí sofi wa ń sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò lọ tẹ bá ti ìgbà gbọ́rọ̀ kan dàkún lọ́wọ́ àdúgbò sọ̀rọ̀ lọ́gbọ́n àbí sọkúsọ. àwọn lánàá mi ò mo lọ wà ń tẹ̀sẹ̀ mi sáré tẹ́lẹ̀ nǹkan sáyé pé ikú sáré mi ṣe ni àbí sẹ̀mi sáré tẹ̀sẹ̀ mi sáré wàá dàbí sẹ̀mi sáyé. gómìnà wa sọ pé ànábìyẹ ṣe kìí lọ dáwọ́ tẹlẹ̀ ọ̀dọ́ wa lójú nítorí pé ẹ̀kọ́ mà. adúlù àdìsí tó wà ní báábọ̀lì sèpáàbà báábọ̀lì sèǹjà táwọn sàhájú ti ń fún wa ròyìn wọn ti ní máàlì kàtà wọn mí anájọ ni àtẹlẹ mi ẹnìkan gbé ibi tó mi wà lọ́wọ́ bí àgbẹ̀ ẹnìkan mú kọ́pá kékeré lọ́wọ́ àwọn sànábì lọ sí pápá níbi tó ti fẹ́ lọ dáwọ́ tẹlẹ̀ ẹ̀yin sọ pé anabi ẹsẹ̀ gbọ̀nsẹ̀ anabi ẹ̀tọ̀ ẹ̀ǹtẹ̀ ẹ̀tọ̀ sí ìyàgbẹ́ ó lè gbádùn náà ó lè gbádùn èèyàn la anabi gẹ́gẹ́ bíi tàwọn èèyàn kò lè nàmá anabẹ́sọ̀rọ̀ mẹ́tìlọ́ sọ fún wa pé èmi ò èmi ò jẹ́ nǹkan kan bí ìgbà ṣe èèyàn abara bíi tiyín yóò hà ilẹ̀ wọn ránṣẹ́ sí mi ìyàtọ̀ tó wà tẹ́lẹ̀ bí ọba jẹ́ èèyàn bíi tiwa àlẹ́sẹ̀sìn sábàbí ni pé tí ànábì bá jẹ́ màláìkà ní ti ń ṣe wọ́ọ̀ ní